أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونسلم على المرسلين وعلى آله وأصحابه أجمعين السعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم الحمد لله adáwọ̀fẹ́fọ́lọ́nù alhamdulillah àtọrọ ìkẹ́ àti ìgẹ̀fà náà sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam àti fún àwọn ará rí ràtàwọn sọ́ábà àti fún gbogbo ẹ̀ ń bá tẹ̀lé ànábì bá sí ń gbà lérò ń bá ní ọmọ ní gbà bẹ́ẹ̀ alhamdulillah àti kó ìdákanùdá mẹ́fà ní ànánú Ramadan bẹ́ẹ̀ni ìdákan àtúnmú lónìí àtúnbẹ̀rẹ̀ lónìí báyìí kọlọ̀njá túnbúlẹ̀ ayọ̀ àmín àmín àmín kọmọ́sọ̀dún ilé ní àsìnà fún wa Allahumma àmín ọlọ́run wá lò sábàbí dáadáa fún wa amina ọlọ́run ló ti kádàrà bí oníkálukú ti lò sẹ̀mí ẹ̀ ibi ọkàdàrà tiwa mọ́ ni à ń lò sí yìí pé ó tọpẹ́ Ramadan oríṣiríṣi àwọn èèyàn ni àwa tí a ń gbà àwọn míì wọ́n ramadanu sí oṣù oorun oṣù oorun táwọn fi ṣùgbà àwọn míì rí ramadanu sí oṣù eré wọ́n rọ̀kú sínú jẹ́n wọ́n sì kó kíṣẹ́ ẹ̀bá ní kí ló dé a ní àwọn òfin káwé ẹgbò àwọn ó túnmọ̀ wá àsìkò tó ẹkẹ́ máa fi fọ ẹ̀mí wọn má ara wọn má ó túnmọ̀ kó dọ̀tí mi sí zẹ́ẹ̀dẹ̀ tí inú bẹ́lẹ̀ yóò wo wo wo wo lọ́sàn ó tún dalẹ́ náà yóò tún wọ̀ àwọn kan nìyẹn amúmí Allahu akbaru bọ́ọ̀lù wọn ìgbà champion. àbí kó fi wo bọ́ọ̀lù. mama ilẹ̀lẹ̀. ọmọ akifara hun. bí ọba gbá bọ́ọ̀lù yóò wo bọ́ọ̀lù. láàá ah, ilẹ̀lá. kí ló dé olùwọ̀nfẹ́ káwẹ̀ gbò. ṣùgbọ́n nínú àwọn pínpín tí ń lo Ramadan náà ni àwa ìwà wípé àsìkò Ramadan a fi sọ̀rọ̀ ọlọ́run a fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́run oṣù kan ní pẹ́ pé iṣẹ́ kékeré inú rẹ̀ ńlá lọ́lọ́run máa kà sí tí ma ṣe kékeré fọ́lọ̀ nínú Ramadan ọlọ́run sì gbèsè kò ní ńlá bẹ́ẹ̀ wá ní làákàì tí fi máa díwọ̀n nǹkan kó wá gbèsè dàkejì náà yìí pé ẹ má tún sẹlọ náà ní Ramadan ẹsẹ náà ó nílá so ọmọ máa gbé oṣù Ramadan kalẹ̀ fún wa yí pé ẹ̀mí wa káìfọ ara wa kádẹ̀ fi prepare káfi ṣe ìsìdáàd fún àwọn sanawat ọdún tó pọ̀ káfi Ramadan tó bá bá wa láyé yìí káfi béèrè lọ́dọ̀ ọlọ́run oore ńláńláńláńlá àti káfí béèrè lọ́dọ̀ ọlọ́run títí àdánwò lọ fún wa bí nǹkan bá wá jẹ́ tó bá ti ní kìmí báwọn ojú méjì náà ni máa sábà jẹ́ bẹ́yẹn bá ṣiṣẹ́ olóore ń bẹ̀ kìmí ni ẹ má sẹ́lọ̀ náà níbẹ̀ kìmí ni o nítorí pé abẹ tó dùn fárí bíléèdì ni ọ ẹ fẹ́ fárí nísìnyí bíléèdì mà dùn gẹ̀rí o jama at the same time hmm. kí yàn sọ bíléèdì lóní o bẹ́ẹ̀ náà ni ipá ó ṣe bo oúntàn tó tí ọba kíyèsí o fẹ́rẹ́ tó náà bára kọjá ah. níta ah fẹ́rẹ́ ní ọ̀rà kọjá ìpọ́n ọ̀tọ̀ ni o èyí ó bóyàn fọ́lọ̀mọ́ wá ń sàánú àwa báyìí tẹ́ pé jain jain jain jain tafsiri ni akún tafsiri tán akọjá sọ́pù àbàkọjá sílé abẹ́lómi inú wa bó ṣe ń kó tafsiri bí ó tó fọmọ́ bòmíì gba pé ó ti fi oṣù yìí lẹ̀ yìí pé sẹ́ ọ̀rọ̀ ọlọ́run ló ń fi gbọ́ kóhùn kúkú sí oṣù yìí ní njẹ́ ọ̀ràn oṣù mọ́kànlá yòókù lọ́wọ́ gẹ́bọ́lọ́mbà àlekọ́ láti gbé kalẹ̀ lábala àlàáfíà ọlọ́run ṣe oṣù yìí ní ìtàfi lálàáfíà ọdún yòókù nípa pé àfòsù kan yìí gbáwẹ̀ àwọn onímọ̀ ìtọ́jú ara wọ́n lẹ́ni bá fi odidi ọdún kan jẹun kárí tí àìsàn bá kírú wọn kì í gbọ́ wíwò àpò tó burú ní kíkún pé tọ́wọ́ ilẹ̀ ọkún àdáwò ni ó náà ní inú ọmọnìyàn. káì lórí kára bí sọ fún ayé pé sallallahu alayhi wa sallam ẹ̀dá oúnjẹ ẹ̀dánú sí mẹ́ta ẹ bá fẹ́ jẹun ẹ̀fìdá kan jẹun hmm. ẹ̀fìdá kan mú mi ẹ̀fìdá kan ògúnlẹ̀ fún àlàáfíà àti mímí hmm. ẹ máa ń jẹun yóò bákété bákété bákété yípo ọ̀sẹ̀ yípo oṣù yípo ọdún. sísá àìní lè jẹun mọ́nà ní ọkàn ìfún ìní ọmọ àfàlẹ́sẹ̀ o láì ní kú hmm. àwọn oúnjẹ wà déwọ̀ fún pé òkèlè ẹ gbọ́dọ̀ jẹ mọ́ bàbá nǹkan sí ọ́ ẹ má jókèlè má o má jẹ nǹkan rí mọ́nà ṣe máa ń tójú yín kàn kẹ tó gbádùn òkèlè tẹ jẹ ló fà o káàsà wọ́n lè jẹ́ báyìí ilé ilé má gbọ̀ wíwò tẹ́ ìgbé iṣẹ́ abẹ tí a ń ṣe fún yìí wọ́n sì ti fún wọ́n sì ti ọ̀nkan abìkan nígbàyà kò á sí tó dá gbogbo ẹ̀lẹ̀ ju pé nílìtẹ̀ ń di ikú náà ni wọ́n á yan oúnjẹ fún oúnjẹ tí kò wá sínú àládà rẹ̀ wọ́n á yàn lè lọ pé ní ọmọ jẹ ọfẹ́ sẹ̀mí sí ó ti jẹ gbogbo tí ó jẹ ó ti jẹ tán ògìsoroso ní ọmọ mú ọlọ́wọ́ á rí pé àwa àlèhùmà nábì sallallahu alayhi wa sallam bàbá tí ẹ lè máa ṣe onígbogbo ìgbà àní ẹ̀kan lóṣù yìí ẹ̀kan lọ́dún oṣù kan lọ́dún yìí ẹbí gbà àwẹ̀ kí ọ sùmọ́kà láyòókù lè bá àjálá láàfíà fún yín ẹ bá ní fọ̀pá gíga hmm. tó bá gba àwẹ̀ rọmọdánà délẹ̀ kọ́ lọ chẹ́ẹ̀kì fúnpá ẹ̀ yóò balansi báà ni Akbar ìbalansi tó wálẹ̀ torípọ̀ ó ti lóra bó ti ẹ̀ kó lóra ayé àyẹ̀gbin àyèdọ̀tí àtàláyé hmm. ká tó lè máa jẹ iye tí ò ní láàlà tí ò dẹ̀ ní yọnu ọ̀dàlìjẹ́nà yorùbá ní akífọlá jiyọ̀ hmm. ìtumọ̀ ni pé mo ló lọ láyé o lè fi jẹun bẹ́ẹ̀ bọ́ bá fi jẹun bẹ́ẹ̀ ó padà sí ipò tó wá lò sí tálíkà tí òrówó jẹun tálíkà tí òrówó jẹun tiẹ̀ tó ń bá rí ọ jẹ́ bí bàbá rí ò lè jẹ́ mọ́ àìmáyé èèyàn náà ti mọ̀ náà ṣúgà fún ẹ má jẹ ṣúgà má o ti jẹun má lé oyún má jẹ ṣúgà rárá tíyàn bá sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ má jẹ ṣúgà tẹ́gbẹ́ fún rẹ̀ ní ọ̀jẹ́ ṣúgà má tukùràrú tí ń lo oyin lẹ́rọ̀ oyin gidi là ń sọ wà fóyí tí a ń ṣe o mọ́sípàwọn yẹ̀ yí pé oyin èjò yín o ra oyin gidi tó dájú tí ó ṣe é fọ́ gbáyà ara àǹfààní tí súnà kó dé nìyẹn ńgbà súnà èdè akagbọ́ nankali oyin nu kurani ni akagbọ́ nu àdìsí ni bàbá fẹ́ dọ́bà ń lo yín gbà náà kọ etí ń ṣẹlẹ̀ ọjọ́ tí wọ́n ní ọmọ látara oyin. nípa pé àròyìn gidi lò mí fẹ́ bá ọjà kan jẹ́ ní ìyí ń dákọ̀ bì kan ìgbà kan ibẹ̀ la máa lọ àṣẹ rọ́là ń rà ah. àṣẹ àdáṣálú alìmọ̀sínú rà ń rà orí tí wọ́n ṣe aláàzàlù musayyaf musayyaf akẹ́rọ̀mọ̀kọ́lá yẹ̀fún masinọ́ masinọ́ ọ̀n ìwọ̀n àjúwe ọ̀dọ́ bàbá olóyìn fún wa ní ọ̀nà Wesley ẹ máa lọ bẹ̀ ẹ̀rọ yìí dìrà ń bẹ̀ a lè fọ́gbáyà fún yín tó bá kẹ́kẹ́ yàn fẹ́ fi oyin ló kọ ọlọ́run tí wọ́n bá máa foyín lò tí bá fẹ́ mọ̀ pé gàgà ń bẹ tí ń jókòó ọlọ́run kọ́ wá oyin gidi kó fi lọ. bẹ́yàn bá wá ń jẹ ṣúgà tí a kìlọ̀ fún tí ò gbọ́ tó bá lọ yọ yẹ́ kò wá ní gbọ́dọ̀ lóyin náà mọ̀ yóò ti ba nǹkan jẹ́ nú ara débi pé gbogbo bá dùn ní o jẹ mọ́ gbogbo bá dùn ní o jẹ mọ́ tẹ́kùn yẹn bá ti lè ṣe ara rẹ̀ ní dédé sọ́sẹ̀nú síbí sọ kò ní sí wàhálà tẹ́yìn bá ti ń lo yin inú ayé rẹ̀ ẹ máa gbádùn adùn ẹ tún máa lálàáfíà oògùn tó ní lára kí la ṣì débẹ̀ àti pé ayé ò sí tẹ́lẹ̀ rẹ́rẹ́rẹ́ ọlọ́run fi rọ̀mùdánà sàánú wá àwọn àfosù kan gbà délẹ̀ ó fẹ́ ọkọ̀ hmm. báwọn kan bá ṣe ń dunnú pé ààwẹ̀ dé tí inú wọn ń dùn náà kan mí ìlàyà wọn ń já ní ọrùn mú báwọn kan ṣe ń rọ̀mùdánà kà ní kíkà kọ́mọ́ tètè lọ náà kan sì ká sì ká pé. ti tó tán mẹ́rin tí yóò bá gbélé lórí wọ́n ní ìsọnù ọgbà àwẹ̀ ìwò nìsọnù ń bẹ̀ a kìí máa bá wọn dásà abú bá wọn ẹ má dẹ̀dá lójú ẹ kọ̀lẹ́tì ẹ̀ abẹ́kẹ̀kẹ́ máa kí ọ pé ẹ kú àtì lọ òní ẹ sọ fún wa pé àti lọ o àfẹ́ lọ o níta àfẹ́ lọ rọ̀mùdánà o ẹkú àbájá làáwí o ẹkú àbájá òní àtúgbájá lè ní o àtìlọkọ ntí èèyàn bá fẹ́ lèèyàn máa tì í lọ. láìsí ká yá. lábàlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá múra sí magi jíjẹ. Oh. tọ́ tó ní bí ẹ bá fi rúṣe bẹ̀ kì í dùn ah. kọmọ lè eh, eh, eh, kò lè rárá kọmọ ẹgbùn àgbẹ̀ ọmọ jẹ́ lọ múra sí amadé ó níbi tó jẹ́ dà tó ní fẹ́ jẹ tó dùn mọ́ tọ́rọ òun nínú tí ń dùn tó sọ bí di àdìpèlé lẹ́nu rẹ̀ hùn mo fẹ́ nìkan láìpẹ́ ìmú ní àṣẹjẹ nínú àwẹ̀ ni wọ́n wá gbé sáré fún wọn wọ́n wá jẹ sáré ah, ah. ní dálọ́ dáadáa àyàwá ni wọn ò mọ̀ jẹ́ sáré ah, mo ní sì bá wọn sọ̀rọ̀ mo ní tí bẹ́lábẹ́ ni pé mm-hmm. kò dàbí ti bí àwọn àmọ́ wá béèrè wọn ni à wọ́n ní sì wá rí báwọn àwọn láwọn jẹ lóru púpọ̀ ni kódà àwọn ti pe ìyàwó àwọn yìí pé àwọn ìyàwó àwọn yìí pé àwọn jẹ ọbẹ̀ kan ní àdàbí lọ́dọ̀ bàbá àwọn mọ̀ pé ọbẹ̀ àtúmọ̀ dáadáa wọ́n nítorí pé òórùn rẹ̀ dáa àwọn wá ń jẹ́ ó tún wá dùn lẹ́nu wọ́n á ní ọ̀dà sẹ́yìn jẹmọ́gí àhà wọ́n lájẹ àjẹ àṣò mo ti rí pé wọ́n fún sífà wọ́n fẹ́ kọ́ sọ̀rọ̀ nu hmm. mo ní tẹ́wà fi mọ̀ ní ìsinmi pé ẹ̀yin ẹ fi mọ́ gílẹ̀ fóṣù kan kí àwọn yín báyìí ń sábà. kí a nígbà tí àwa fẹ́ kọmọgí ilẹ̀ lè wa ó ní dìkára kájọ fúnra wọn náà kàlí ẹ̀ ẹlòmí náà fẹ́ máa jẹrú ọtíra rẹ̀ kó tó gbèjú lẹ̀ ni ẹnìgbà tí mi fẹ́ jẹ tí babalókè ọba kélé mi lórí àtẹ̀rámọ̀kọ́mọ́lọ́ àwọn ní akọ kélé lórí pé ìdí ọmọdé yóò dáa wọ́n fáwọn ilé àmúnápẹ́ àmọ́jẹ̀mọ́júmọ́ wọ́n ní kí ló dé mo ní sọ pé bí ọ̀sẹ̀ sí ń fọnú ni magi ń fọnú fífọ́ tààrà wọ́n fi máa fọ chéènì wọ́n ní kíláwà sí síbú ní èmi ọ̀jẹ́ mọ́nì wọ́n lọ́dà ojú ọkàn máa la àwọn máa bá bá ń dọ́bẹ̀ tèmi sè ojú ọkàn máa mi àwọn máa wá sí tàwọn ní àmúlù mọ́là irú díẹ̀ magi díẹ̀ kí n dákọ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ní òbúrú ẹbí mi ṣe tèmi ní irúsọ́pọ́nà jẹ̀mọ́ ń gbà tí màá jẹ lórí tùlà tùlà lórí tuẹ̀tuẹ̀ ònìyà kíní kan bó ma bí màgbogbo ọmọ kíní kan dájú pé màmá mi èlò magi ń gbà wọn bí mi ọbẹ̀ wọn sì máa dùn ẹ̀yìn jẹ́ magímá jẹ́ máa ń bẹ̀rẹ̀ nìkan sí èrò ńgbàtà àfẹ́rọ́sẹ̀ kan ní bá ń yàtọ̀ díẹ̀díẹ̀ mo ti wá ní tẹ́sẹ̀ ewébú kan rí njọ̀njọ̀n ṣùgbọ́n gbà tá à ń sá ń ṣe ìṣẹ̀mí lọ ìyìn rí tẹ́sì yẹn mọ́ ìtẹ́nà dẹ̀ ń ṣe ń dùn tí mi mọ tẹ́sì yẹn mọ́ àbí máa rò pé àmọ́mọ́ mi tó bá dẹ̀ ṣe ewédú ìmọ̀ ní tẹ́sì kan àkólà àṣẹ́rù ni a fi ń ṣe gbà náà ni àtúnwá máa nígbà wá padà di pé ẹnu mi wá bárú sábà mo wá rí tẹ́sì padà Akbar mo wá bẹ̀rẹ̀ nà sí ànulé mo wá ń jẹ ọbẹ̀ ẹrú nìkan mo wá ń sí wá sí fáwọn ìyàwó mi pé ẹ wo ẹ̀yin náà jẹ irúfà court irúfà court akaramakumullah ní ẹ máa ń sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ìsìn ẹ̀ma gígí jẹ ní ìsinú lé ti wa àpadà ah, ah, ah, sí ní táwọn wá sọ mẹ́. kódà wọ́n fi rú dé pé ọlọ́mọ yàrá padà sí ibú. amina. torí bẹ́yàn bá padà lọ jẹ mọ́gí lẹ́yìn títí ń jẹ ẹrú yọ̀mọ̀ pé aaa àti òun ṣe ra òun pamọ́ yóò máa láọ̀ fún ni yóò máa láọ̀ fún gidi magi yóò máa láọ̀ fún gan ẹ ilẹ̀ wa ní súnjọ́ yẹn tí àwọn òfin máa dí kókó pẹ̀lú kòkòrò. ọkọ ilé àlólè wúlò fún báwọn ní kọ́mọ́ ni pé ẹ má tún lọ́wọ́ tí ń jẹ magi ẹ sàfara dání lọ́nà méjì àkọ́kọ́ tí yóò fi bẹ́ ẹnu yín lára ẹlẹ́kejì ó nínàwó nú díẹ̀ torí magi mẹ́ta 20 naira gan ni 20 naira mẹ́ta so adùn tí ẹwà rí lára magi yẹn kírú tó lè ṣe bẹ́ẹ̀ yọ 100 naira 150 ni ilé ìlú mọ̀ pé èyàn fi gán síra àwọn nìyẹn o 150 ọ̀pọ̀ torí tí wọ́n fi irú dùn ọbẹ̀ káàsà yóò wà dòjú mọ́jí lọ yóò dòjú lọ yáà jẹ́ dídùn tó kìí dénú tó má láàfíà lọ́wọ́ hmm. ìyẹn pé èèyàn ń jẹun oúnjẹ láàfíà mọ́ ó wá nínàwó ná ojú tó máa kílíà tí yẹ wọ́n kàn rọ rẹ̀gẹ̀dẹ̀ fún yín ni àwọn máa ń tí wọ́n ń ṣe owó mọ́jí tí wọ́n ń gbà lọ́wọ́ yín ah. owó tí ń gbà lọ́wọ́ yín yẹn kò tó yẹ tí wọ́n fi ń ṣe àmọ́ wọ́n ti ń pawó yẹn ń bò míì níbo jàmá níbi oògùn ẹ̀rọ ogun wọ́n ń gba dọ́bù owó mẹ́yẹ àwọn tí a ń ṣe magi ni a ń sọ ogun ẹ̀yẹ máa jẹ́ lọ kẹ́lí máa wá ara ogun àìsàn oníye máa ń sìn oníye o wàríjọlá kò sànù wa amina àwọn a jẹ́ pé rọ̀mùdánà ti wá ń ń ṣe nìyí ó wà dàbí yọ sàkáàsìkò wọ́n sì ní ká yọ sàkáàsìkò hadisaka hadisaka taliwakuti wa alamu bi annaha kami fili zaka tilimali tamani sabuha kami fili zaka tilimali tamani sabuha wọ́n ní ẹjẹ́ yọ sàkásìkò ẹ̀yíká yọ sàká àsìkò bá a ṣe yọ sàká owó nítorí pé sàká àsìkò tó bá tó yọ tẹ́ ẹ bá yọ ọ́ bí sàká owó náà ni àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tí a bá lẹ́nu sẹ́ dáwà tí wọ́n bá fẹ́ fi wákà júwe ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn wọ́n lè ní sàkábá wòwò rẹ̀ tí ó yọ́ bí sàkábá wọ̀rá rẹ̀ nínú owó bí sàkábá yọ̀rá rẹ̀ nínú owó ní ìmọ̀ ní ìwọ̀n sàká ọmọ ní ìmọ̀ ní ìwọ̀n sàká sàká lábúsílà ń gbọ́ Hmm? kàkà àlàbùsí. kí ìyàjọ zàká lójúbọ̀rọ̀ a máa da púpọ̀ kò ní mọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bá ilé gẹ́ọ́dá kì í jẹ́rú gbé ẹ̀yìn kan ò ní wá kárùnkún bọ̀ ọ̀nà ń wà sí ònlé ọlọ́lá ònlé ọlọ́nà jàre ẹ̀yin ọlọ́lá tí ọlọ́run lọ́mọ bí sintirúmọ̀ ẹnìkọ̀ọ̀kan yín ṣe rí. káàsà tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àgàtì lori mọ́tò. Hmm ẹ wá gbà láti jókòó lórí chair oníke lórí ẹ ní tí ẹlòmíín bá jókòó lórí chair oníke lọ́dún àwẹ̀ tá a wà yìí kó n tó jókòó míì lórí oníke báwọn ó tún dẹ̀ míì torí bó lóde òde irú wọn ẹsẹ díẹ̀ pé máa fi wọn máa fi ẹjọ́ òdí sí àga oníke òde tí wọn bá lọ kìí ṣe àga oníkè ní wọ́n fi jókòó ẹlòmí tó jẹ́ pé òde náà ni ó ti jọ tó bàbàtà tó lòde náà yóò tún fi àga oníkè jókòó ó tún dẹ̀ mí hmm. ẹsì gbà láti wá kárùn kó bọnú láti jókòó lórí àga oníkè láti jókòó lórí igi láti jókòó láti dúró lẹ́gbẹ̀ẹ́ kan ṣé àtàmọ̀ gbọ́ ń bí báyìí ẹ yọ sàká ni kò ní nìkan kìí kìí lọ títí sàtẹ́ òdì fún yín bò ẹ̀fì ní wa aró ń bi ìbànújẹ́ mọ́ àmì obìnrin tí ó dáná sàárì tí ó dáná sínú fọ́kọ rẹ̀ ó dẹ̀ tó ju àsìkò kan sílẹ̀ náà pé màá sá lọ gbọ́rọ̀ ọlọ́run irú wọn kí tó ń jókòó bànújẹ́ mọ́ Allahu ìjókòó bànújẹ́ wo títí ń bẹ́nu kádàrá tẹ́lẹ̀ pé ni òun ó àmọ́ wọ́n lọ fi ìjókòó ń bi tọ́lọ́hun hadan yóò dẹ̀bọ̀ hadan ọha máa ha o ó ní padà jó mọ́ ọkàlẹ̀ ní traces nìkan gẹ́bí kára pé gàgà ò lè yẹ yọkà ní traces ntí yàrá bí lọ wá tàbá bí lọ wá gúnlẹ̀ ńlẹ̀ tegun-tegun tí ìbálòsùn mẹ́fà ó kéré tán ńlẹ̀ tegun-tegun ọ̀kadà ọkà fi sọ́tún fi sósì yọ́gà fi ọ̀tún fi òsì ní ma tuntun ọ̀rọ̀ àtúgbò ti gbégbé ẹgbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ o ìjọ ńlọ̀kadà bá lé ọmọ lẹ̀ náà bá gbé ọmọ bẹ̀ ilé tegun tegun ni ìbágbọ̀ ọ̀lẹ́dì ìbágbọ̀ ọ̀lẹ́dì ọba ti fi dì nìyẹn kò ń gbé bẹ́bá lẹ́yìn tó ń wá ìwọ̀n ni ẹ kí ma bẹ́yàn dẹ̀ wá ìwọ̀n ni ẹ bú ma yọ́ sàjọyẹn padà ẹ fílẹ̀ ọwọ́ yọ ẹ fílẹ̀ sọ́lọ́wọ̀n ráyè ni yóò padà ráyè àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ń sìn lórílẹ̀ ní òun ní ẹjá wọn sàdúà kí wọ́n bá sàdúà pé ẹ̀bí náà sí máa wí gan kọ́hùn àwọn ò ní fèdè òmùwọ̀ lẹ́nu ni wà ní ká wọn sàdúà káwọn bá sàdúà o ṣùgbọ́n máa ṣe máa fèdè òmùgọ̀ sọ ni pé ẹjá wọn gbàdúà káwọn bá gbàdúà mi fẹ́ yà síbẹ̀ yẹn lénìí àwọn ọ̀ràn kan ní ọmọ sóde báyẹn wọ́n á dẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé sẹ́nu àwọn àti báàsù ọ̀nà tó gbà dẹnu ti àwa elédè gidi a máa gẹ́ ti báàsù ẹ̀ láìpẹ́. ẹni wùsà mi fẹ́ lọ́bẹ̀ yẹn lédè gidi. ju ẹni pé ẹ̀yà ìgbẹ́ máa ní ìsìn kọ́mọ̀ ní pé ńgbà máa ṣẹlẹ̀ láti máa sáré kì fásikò sílẹ̀ lẹ́rọ̀ kásìkò tó béèrè lọ́wọ́ rẹ lọ́fọ́ra rẹ̀ èyàn lè mú jẹ láyé mo lè mú ìgbà jàǹjàǹjàǹjàǹjàǹjàǹjà gbọ́lẹ̀ ń lọ àlọ́wà sí ni tàùsírì ni wọ́n ti mọ̀mọ̀ wáyé pé gbogbo Ramadan ẹ̀ lè má lọ mọ́ndàlá mọ́ndàlá o gbogbo ẹni tí kìí láàyè wá sílẹ́gbẹ̀ẹ́ yẹ wo wọn lọ bẹ́sẹ̀ ń lò sẹ̀mí wọn tẹ́ẹ̀ bá ti rí ẹ padà rí yọ bá dójú ẹ̀ bì kan yọ kà yọ bá dójú ẹ̀ kúlẹ́bà ní ọ̀rọ̀ àṣẹyọ ó dé nìyẹn. ọba adébọdé wà sí mi. fúdé ilé àdúgbòdò lọ. alhamdulilayi. níjà pa sí mẹ́wàá a ní ká mú bọ̀ lẹ́nì sáà ti bọ̀. wọ́n ti gbára jù. ẹ̀jẹ̀ wọ́n dàn fúnra wọn. a ti mú bọ̀ ìdáhùn gan ò wá láti wájú yìí ìdáhùn ọ̀hún fẹ́ lò díẹ̀ lára wọ́n ní sáà ti mú mẹ́rin wá bọ́ ìdáhùn ọ̀hún harahara ní sáà mú bọ̀ lónìí ọlọ hmm. ah. aṣẹ́ ìdíbàgbìyà Ataụnụ n'edipresịa atụ na adịtụ isi lụgasafụ ka ka maa nri. Ba si wasiri ịdakwu ayigbo ndọsị akọkọ n'ibi kila akọkọ ọrụ ndị ndị nke na ọ bụ ndị nkọsi akọkọ na nkwenye ayigbo ndọsị ọrụ n'ibi ndị keji ndị nkeji nri kasị ga ndị asị wu. lórí tàbí kan sí ah, wọ́n dànù ọkàrí ǹdínà ǹdíkan orí ọ kí a ọmọ ìtí ń dáhùn ẹwọ́jọ́ orí ọmọ yìí bóyá ni ò ti mú bọ̀ wẹ́wẹ̀ wà wọn só ti mú lọ́wọ́ ó ti mú lọ́wọ́ ah, jókà lọ́mọ yìí o eh. máa tọ́jú ẹ̀ pamọ́ tí a bá tó bá lọ sígbà kan wọ́n á béèrè kan yìí kí lórúkọ rẹ àbúsọ̀pọ̀ gbogbo tó lọ́yọ̀ nù ẹ̀yìn mayinu olùlọ́yọ̀ tó lọ́yọ̀ kan náà lọ́yọ̀ pr oye is on the line on the line on the line olùlọ́yọ̀ sí on the line on gangan ló wà lọ́n line oyè kò rí bẹ́ẹ̀ ẹ̀dá kò ń ta ń bẹ̀ yẹn ẹlẹ́kẹta number three níbẹ̀ yẹn níta lọ́hùn lábẹ́ lábẹ́ lábẹ́ gílọ̀n ẹlẹ́kẹta kíni naam kí ni kẹta káwọn pa ọmọ torí ó sì. ọ̀yá rí àfa yìí. ẹgbẹ́ mi ń gọ́ kí ni ẹgbẹ́ mi. lára ìsìnbátù ni. ara sẹ́lù náà ni. èyí táwọn gbọ́ yé ń tiẹ̀ nìyẹn. kásì dáadáa sí ẹ̀ẹ́ okay now wọ́n ti sọ tókè ẹlẹ́kẹ̀ẹ́ni ara àlàyé ká mọ́ ọmọ nìyẹn ara àlàyé rẹ̀ náà ara àlàyé ká mọ́ pa ọmọ ònìyẹn ká má sùn bàjẹ́ ká má sùn mọ́ bàjẹ́ wọn sáàjẹ́ wọn jẹ́ kó pò ń tí wọ́n sáà wọ́n sáà mú nǹkan wọn mọ́ bẹ̀ ẹ̀dá kùn nípa kọ́ mi ń bí ta ní ọba ní sọ ẹlẹ́karùn-ún bẹ̀ ẹ̀pẹ̀ nìkan tẹ́ bá rí bàbá náwọ́ náà na àwọn àbá méjèèjì yìí wọ́n náwọ́ wọ́n sì gbálẹ̀ kan náà wọ́n gbálẹ̀ kan náà nafsalati harama allahu illa bil ọ̀dà náà ó bẹ̀rẹ̀ ojú márùn báwọn okùn márùn okùn márùn mi à ń pín sọ ní o ọ̀rọ̀ yìí náà wọ́n kàwọn obìnrin lókè o ẹ̀yẹ obìnrin lókè náà ẹ máa múra lẹ̀ ẹ máa múra lẹ̀ o lórí òkè yìí àti ìbéèrè kankan bẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà kí ni. naam aṣojú yíhun àá kandidate ológun ẹ bá aṣojú mi ah. aṣojú yóò kọ̀pẹ́bù náà kandidate tẹ́yìn <laughs> ká má sùn mọ́ owó ọmọ òrukàn ẹ̀lọ́gbà láwọ̀ akọbárò Allahu akọbárò ni aṣojú dáadáa ni aṣojú rẹ̀ àtijọ́ rẹ̀ aṣojú dáadáa ni ẹ̀yin kan bẹ tí ẹ máa múra lẹ̀ tẹ́bá kìí gbà dáadáa ẹ̀yin náà dìbò fún níbo tí ń bọ̀ yìí. Inshallah ẹ lè sojú wa dáadáa bá wọn. Inshallah ẹ má sojú ní jòkó tẹ̀sílì tàbá gbà aládìbò fún yọ yọ wọlé Inshallah náà abáwakáwó ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje naam ẹ̀sìn bóyá kóńgò ni bóyá spain ni ká pé àwọn sọ méjì wọ́n sọ méjì pọ̀ báwọn ó di mẹ́jọ báwọn hmm. mẹ́jọ ni wọ́n sọ wọn. ẹlẹ́ẹ̀kẹsàn-án nípa àkọ́ni ẹ ti sọ. ẹ̀yin ara wọn náà dira wa ni. baba sẹ́yìn wọ́n yàn wọ́n ní ká máa ṣe déédéé níbi ìkéne baba níbi ọ̀rọ̀ fífẹ́ wọ́n ti pákéjì wọ́n ti pákéjì wọ́n ti fi kọ́ra wọn. àwa pẹ̀lẹ́kẹ̀ wá. tọ́ ìbò ni ó ti wá. àbá kan náwó lọ́ọ̀kan yìí tọwọ́ lábẹ́ ìdí àná. ọlọ́yọ̀. kásìkì ni. ká máa pé ìwọ ọlọ́wọ́ bá àlejò ọlá. ká máa pé ìwọ ọlọ́wọ́ bá àlejò ọlá mẹ́wẹ̀ẹ̀wá délẹ̀. tọ́ ṣe pé a pín sọ ní báyìí. a pín sọ ní o ó yẹ ká sọ́rù gidi o àbàtẹ́tẹ́tẹ́ tó wà ní ọ̀la tó pé kẹ́nì kákà dìde wọn kó sì pé ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá àṣàrùn kámẹ́rà tọ́wọ́ ìpẹ́ẹ̀mẹ́lẹ́ kàdílẹ̀ bá wọn lẹ̀ fi gan lílé fò náà tí ẹ bá nù tọ́wọ́ ilé fi tọ́wọ́ ilé kàdílẹ̀ bá wọn pẹ̀lú ògbọ́ ọlọ́ wọn lẹ̀ fi gan lílé fò náà àfáà yìí ọ̀sà dákú eríire eríire nù ọ̀rọ̀ àmúyẹ̀sì nìyẹn. ẹ jẹ́ ká wá ka àyà tó parí tó gangan bí ìtàfi wá sọ tafsiri ẹ̀. أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهنا هذا صراطي مستقيما فتبعوا ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون طيب. وأن هذا صراطي مستقيما فاتبعوه lẹ́yìn tó ka mẹ́wẹ̀ẹ̀wá fún wa tán ó wá ní èyí ni ọ̀nà tèmi ọlọ́run sírọ́ọ̀tì sírọ́ọ̀tì ó fi tì sọ́dọ̀ ara rẹ̀ tó bá lò ní alima kalimatul ma'arifa al-mujarrada sọ́kàtọ̀ pé wàhánà ádá sírọ́tọ̀ àwọn ádá sírọ́tún mustakimu wàhánà ádá sírọ́tún mustakimu tàbí mustakimana akiramakumullah o lè wá ní méjèèjì náà nítorí pé ipò tí sírọ́tì wà ń náà rọ́fù ni wàhánà ádá ismu anna òní ádá sírọ́tì ipò rọ́fù náà lọ́wà àmọ́ tí ọba ṣe ìdọ́fà rẹ̀ sọ́run ara rẹ̀ tó níwa ana àdá siratun mustaqimun aw wa ana àdá siratun mustaqiman a sì pé tàbá gbé lọ mustaqimun a sì ń sífà fún sirọ́tù nìyẹn ipe yìí ní ọ̀nà tó gbó dáadáa àmọ́ tó pé mustaqiman bọ́dọ̀ ṣe lóyìn ni a sì pé mùrádù ti bẹ́ẹ̀bẹ̀ ní wípé hálù nìyẹn èyí ni pé eléyìí ni ọ̀nà mi tó yẹ pé hálù káwọn nìyí مستقيما وأن هذا صراطي مستقيما فاتبعوه ilé ni ọ̀nà tèmi Ọlọ́run tó yẹ pé nǹkan kan ò ní jẹ́ tèmi kọ́ má jẹ́ ń tó ṣe parangada tọ́lọ́hún yìí máa ṣe parangada ni ìṣesí ọ̀nà tèmi ni pé kó jẹ́ parangada hálù nìyẹn tó bá rí bẹ́ẹ̀ fatabihu ẹ̀yin èèyàn ẹ tẹ̀lé ẹ ò gbọ́dọ̀ gborípò ń bẹ́ẹ̀ wá sọ pé wà látàtàbí ọ̀ṣùbú láfẹ́tẹ́fà rọ̀kọ̀ bí kún à ń ẹ gbọ́dọ̀ tẹ̀lé àwọn ọ̀nà ọ̀nà kan ṣoṣo náà ní kẹ́ ẹ rámú ẹ má máa ṣèyí ṣèyí ṣèyí kọ́mbà di pé pátápá rakọ̀ bí kùn ánsẹ̀ bí lìí ẹ wá ní mọ̀ ọ̀nà tèmi gangan mọ́ ọlọ́run ìyẹn nìyẹn ìyẹn lábí sọ pé ẹnìkankan ò lè gangaka kọ́ ganga kó gbòǹgò lókè pẹ̀ yìí ká tó fi lu ọ̀rọ̀ rẹ̀ láìsí pé ànábì ló ní á sí bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. tọ́lọ́kọ̀ bá lékè ọlá kójú oyé kárí. àmín. gbogbo àwa kan tẹ́fẹ́ àdámọ́ wa ni pé àfẹ́ ṣe àwọn àgbàlagbà àfẹ́ ṣe àwọn àlùfáà tí a ti ń ṣe nǹkankan tó yẹ pé àwọn lè léwájú ọlọ́run kí wọ́n là lórí tí a ń yẹn pẹ̀lú àwíjàre tọ́lọ̀wọ́n gbà lọ wọn pé òdodo míì kò bá wọn láyé òdodo míì àwọn orí táwọn rí nìyẹn ọlọ́run sì bẹ́ẹ̀ ọlọ́run náà mà bẹ́ẹ̀ kó tó ń jẹ wọ́n mọ̀ nìyẹn Musa alayhi salam alayhi salatu ń jẹ́ fún Firaun Firaun wá ọ̀dà náà bí àwọn tá à ń bẹ bá ti ẹ̀wà gbọ́ táwọn gbà ń sìn àti àti kú ń kọ́ tó bá ọlọ́run Musa sọ fún pé fi yẹn ẹlẹ̀ ìyẹn ò kẹ́ ìyẹn ò kẹ́ ẹ má ti kú ò láyé ọ̀rọ̀ lè ọ̀ka àwa mọ́ ẹni ó kù ló kù àwọn bàbá kan ṣe nkankan jọ ń kìnnìkan kódà ńgbà tẹ́tẹ̀ ń ṣe ọlọ́run gbà fún wọn ìyẹn ò tẹ́jọ́ ìyẹn ọ̀sẹ́jọ́ ó ṣe yé wọn ní hmm. àmọ̀tẹ́ pé ńgbà náà owó ara wọn ẹ̀jẹ̀ ara wọn oògùn ara wọn ni ẹ ń ná lé lórí ìbẹ́yìí fi ń jẹun sí ni àwọn náwó lè ń jọ náà ni. tìjára ní báyìí tìjá. gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ àlùsùnà tẹ́ bá ráwọn èèyàn tí bá ń lọ bàbá yín lọ kìtìbí tí wọ́n ń sira wọn mọ́nà aláàfáà tí wọ́n fẹ́ mọ́ wá rọ àrùjáde pé ẹ máa pé gbá ọ̀dà àwọ̀ ọ̀dà ọ̀dà náà bàbá tó ti wá lọ ńkọ́ ẹfún alẹ́sì pé ẹgbẹ́ bàbá tó ti lọ sílẹ̀ ẹ̀yìn ni ẹ wò ń sìn pé ṣé ń bẹ lákọọ́lẹ̀ sànàbì ni a ṣe <laughs> ọlọ́run ní èmi ni mo lọ nà ẹ má tẹ̀lé àwọn ọ̀nà míì mà kánà gangan má lọ sọnù mọ́ lọ́wọ́ àwọn jàmáà tiwa ìyẹn sọ́tù mọ́mìn yẹn là ń sọ fún wọn pé ẹ̀yẹ́ gbọ́ra wa yé ń tò sí ẹ̀yẹ́ gbọ́ra yé ń tò sí o bàbá múnigun ọlọ́mbà ní kẹwọn o àmín kò níyàn nípa ọlọ́run bàbá ń sí àbí ọ̀ràn sí wa o ó dẹ̀ gbà tó lè jẹ́ o àmọ́ ní ìsìn káwá dira wa mọ́ pé ẹnu bí bàbá múnigun tí wọ́n sọ mọ́ àní kọjá bẹ̀ ọbẹ̀rẹ̀ ní òkú ṣe bàbá múnigun lọ́lẹ́sìn ni in tí a bìra wa rẹ̀ o pé bàbá múnigun yìí ọlọ́mbá ní kẹwọn níjọ́ tí wọ́n dìde wá sí òdodo lùbàdàn sí wọn ọba wọn bàbá kan lórí àwọn nǹkan kan lùbàdàn níjọ́ náà lọ́hùn tí wọ́n ń ṣe lọ pé pé nǹkan yẹn fẹsẹ̀ múlẹ̀ ìjọba àpapọ̀ lálẹ́ pé nǹkan náà ọ̀kan bẹ̀ ni gbígbóhùn tíà gbígbóhùn tí a ńgbà bàbá múnigun bẹ̀rẹ̀ jíṣẹ́ gbogbo àfá tí ń bẹ̀lẹ̀ káàrọ̀ òdíire kò sí nǹkan tí a fi ń ṣe ìjọba ń jọ́nà ní gbóhùn tí a ọdọọdún ni gbóhùn tí a wọ́n gbóhùn tí a fún ọba àlú wọ́n gbóhùn tí a fún baálẹ̀ baálẹ̀ gbogbo àwọn èèyàn ńlá láwọn ó gbóhùn tí à wọ́n gbé fún bàbá múnigún dé wọ́n ní irọ́ ni wọ́n ń pa kí náà ń pè ní gbóhùn tí à jàmá tọ́ ọ wà nípele ìpele irú bàbá Olúbàdàn ọ̀tọ̀ tí wọ́n ìbóntí àti ọ̀tọ̀ àtúwájẹ́ mọ́gàjí mọ́gàjí ọ̀tọ̀ tí wọ́n àwọn lọ́bàálẹ̀ bàálẹ̀ lóko ọ̀tọ̀ tí wọ́n yọ́lẹ̀ máa wà ní ìpele ìpele náà ni irú tí Olúbàdàn ó lè yẹ́ màálù àádọ́rin ẹni òbí ìlú egbòm tí a lọ egbòm tí a ó jẹ́ màálù àádọ́rin garawe epo bí ọgọ́rùn-ún wọ́n máa sọ bẹ́ẹ̀ ni pé ọlọ́run gbé ìjíṣẹ́ wáyé ni o wọ́n gbé tí a jáde gbogbo òwú àpé ah, ah. wọ́n máa kàyé ni ohun tí a pé iṣẹ́ tọ́lọ́ fẹ́ jẹ́ fún wọn lọ́dún yìí ah, tí ló fi tùbà tí ló fi tùṣẹ́ tí ó kò fi ní pọ̀ iye màálù báyìí kọ́lọ̀ báyìí kọ́lọ̀ báyìí kọ́lọ̀ báyìí fi mú léfì ìgbóná òfin ní ìjà ìlú òfin ní ìdàrú iye nǹkan báyìí wọ́n máa fi àmọ́ rẹ̀ kalẹ̀ iye epo iye gbá ìyàwó àwọn náà ti rẹ́dí owó tí wọ́n e ṣe kalẹ̀ bí ìgbà ìjọba bá ń ṣètò súnánsì náà ni bọ́jẹ̀tì uh-huh. bọ́jẹ̀tì hmm. bàbá amúnigún dé wọ́n a. Ah. ààfọ̀nkónkó lẹ́yìn lílo ànábì sallallahu alaihi wasallam wà yí wòlẹ̀ tó ń gbọ́n sẹ́mà èyàn ah. bàbá dà lóhùn tí a lè wọn ní ẹgbẹ́ ẹ̀dá ń kà fún yí irọ́ ní à ń pa kò sí kankan nù tí a yẹ. ìwà nǹkan jẹ ni. bàbá mi ní kò fà ya àṣírí tú ọ̀fọ̀nkónkó irọ́ kánlẹ̀ irọ́ parẹ́. ọlọ́run bá ní kẹ́ bàbá ẹ sàmí. amina. ó jíṣẹ́ jíṣẹ́ ọlọ́run ó jíṣẹ́ ọ sọ̀rọ̀ débi ilà kíkọ pẹ̀lú bá kọ́ ó wọná ẹ má kọ́ má ń là gbogbo ẹ̀yin lẹ́jọ́ kọ̀ọ̀kan ẹ̀kọ́ yìí ẹ má rí bá ń ẹni tí ọ̀kọ́lá o nílà mo wá sí ọmọ ìbòlẹ̀ bí i bẹ́ṣẹ́ àpọ̀jù lọ yìí tẹ́gbẹ́ bàbá dìbò ní ìsẹ̀yìn lẹ́wọ̀lé yìí ah, níjọ́ ó bí alábàdàn ló wọ́n kọrin fún bàbá yàrá bàbá dẹ̀ kọ́ pélé bàbá kọ́ pélé ẹ́ ó bá nílà ọ̀dá fẹ́ má kọ̀lá ó wọ̀ná wọ́n ní bá ń délé mo ti fẹ́ fi hàn sẹ́yìn kọ́ mo fẹ́ kọ́ o mi ò kọ́ bẹ́ẹ̀ oṣù kan kẹ́lé bá gbọ́ yé ni o wọ́n ní bá ń délé purọ́ kan kò yé mi sí kò yé mi sí bá ń délé purọ́ kan kò yé wa tó kò yé wa tó ọlẹ́ni bá kọ̀ làwọ̀ náà yóò wọ̀ náà ojú rẹ̀ wà á ti ṣe alìjánà ló gbé wọ̀ o nídàkejì ní o alìjánà ah, ló gbé wọ̀ o ìdàkejì náà làwọn fi síbẹ̀ tí wọ́n o àlá fí àfọwá yìí kí bá ń dé ká máa sọ sí pé ẹnìkan gbé kìíní gẹ̀dẹ́ ẹ̀yìn tí a bàbá sọ kí a bàbá wò bàbá múlùmọ́ pàgbẹ̀ yádànù ní ọ̀pá yádànù tíra ni wọ́n ń lò ọ̀pá yádànù wọn ní òsíjọ́ kẹta kéèyàn wọn máa fojú ìdí fọ́gbá ẹ bá bàbá dọ́hùn tí ń gbóhùn tí a ebi ọbí ń wájẹ ìmú ni èyí náà ìjọ́ kẹta wájẹ ìmú sí ni kò sẹ́kọ́lẹ̀ fún ọlọ́run wá bá ní tó sùn látò mọ́mínú sí àmín aslahahumullahu wa iyyana jami'an ìjọba tí ń bẹ lọ́wọ́ àwọn àfáà tí bàbá amúnigun dé bá tá a bá dá sí mẹ́wàá ìdá kan rẹ̀ kò sí ọ̀fà mọ́mínú sí ẹ̀ẹ́n eh, jọ́nà lọ́hùn àwọn ní à ní ọba àwọn ní à ní ìjòyè àní à ní gbogbo nǹkan jọ́nà làbá fi jẹ́ bàbá bá ń jọ́nà bàbá múnigun dé ọ̀n pariwo òdodo tẹ̀ lọ sẹ́kù tẹ̀ lọ sẹ́kù ò máa sẹ́kù ni o kò sí nǹkan kan tọ́jẹ́ mọ́jẹ́mọ́jẹ́ ju kí ni ọlọ́run wí kí ni alábì yìí lọ. sallallahu alayhi wa sallam. a lè máa ṣe nǹkan bọ̀ gbọdún gbọ́ọ̀rọ̀ àkọọ́lẹ̀ òsì fún kákàǹsù ẹ̀ káfí dáadáa mí pààrọ̀ ẹ̀ nígbà fẹ́ táwa fẹ́ gbórí pòǹbì mọ́lúdì ní ṣe. nàbíò mọ́lúdì. a sì ní pé ọmọ ànábì ádámà míì wọ́n lè fẹ́ sì wá gbọ́ wípé bóyá nípa pé a máa mú mòlúdí àfa àwa dùn àwa a máa ń jẹ́ kí mòlúdí wọn ó dùn a gbogbo ọmọ tí ó wá ti ń bẹ nílé lẹ́yìn òrìlẹ̀ sí pé a jọ lọ sí mòlúdí àwọn àfa awa a wà á pariwo débẹ̀ láti òpó kan láti máa pariwo lọ èmi ó pèrò tèmi lẹ́yìn pẹ̀pẹ̀rẹ̀ ó tiẹ̀ lẹ́yìn leyin ó tiẹ̀ lẹ́yìn a wà pàdé kan a máa jọ dá lọ ìdí kan. wípé ara síríìtì gbọ́dọ̀ mọ̀ pé àfáàgbà kan bẹ̀ ń bẹ̀ bá sí ṣe bẹ́ẹ̀ nìyẹn à ń gbàtà arákọọ́lẹ̀ pé mo di ọ̀dà káwọn òrùkú bọ́yá àbá afẹ́ afẹ́ mọ̀ọ́mọ́ bẹ́yẹ sáfà wà lọ bá wọn àfà pé ẹja pé àkọ́pẹ́lẹ̀ kí wá di ọmọ ọdún báyìí àwa ń ṣe àjọyọ̀ lọ́dọọdún àmọ́ tí mo lì bí ẹja yọkò ń bẹ̀ ìbáàdà kọ́ kò sí àkọọ́lẹ̀ fún. kàfàgilé. kàfàgilé. ìbà. ẹ̀dẹ̀ ti ràn wá lọ́wọ́ à ń sọ báyìí fún àwọn bàbá náà pé ẹ ti ràn wá lọ́wọ́ pẹ̀lú pé ẹ kọ́ wa ní kí ó tó yanjú èyí náà lẹ́fà gbogbo àti akúkú gbé mòlúdì náà lọ pọ́pọ́ ọgbọ́pẹ́ ọ̀dá kọ́mẹ́rì wá. ẹnu kéwù tí kàlùkọ́ máa fi wá ń jẹjẹ lókè kò ṣe kéwù pé ẹjájọ bọ́ gbangba wájọ tú tí a ti wọ́n kọ́ kí o ti ọ̀kọ́já so ẹ ti kọ́ wa ní kí o tó yanjú aṣíwárìkà àwọwà wa ánkùnrin ààrí wọ́n ní ká máa lọ bí àwọn ó pè wá láìpò ńgbà náà so nígbọ́mọ́ ntaba débẹ̀ yìí wípé nǹkan kan ti ń bẹ ti pẹ́ èyàn ti ń ṣe ti pẹ́ fífọ́ tí sọ ọ́ lẹ̀ lẹ́ẹ̀kan náà kò kálí kankan báyìí. àtọ́ rárá o. níjọ́ rí súnà tí ọlọ́run ní àtẹ̀lé èsù náà gbé pé à sẹ́wà pẹ́ makiw tẹ́lẹ̀ yìí sẹ́wù náà jíde sẹ́wà pẹ́ makiw tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni amakiw àgbọ́kiw yé sí ni ṣebí ọlọ́run ní sọ ìgbé ìwọ̀n ìwà yìí kalẹ̀ ó sì ní ká nàìjíríà kọjọ́ nàbìkan ń bò tó yá mọ́kọjú ẹ̀ mọ́kọjú bò mí ń tó yá tó yí tó padà síbẹ̀ ṣe ẹn ti mọ́ ti iṣẹ́ ti ti sọ́mọ̀ wá nù kí á ti a ńgbà tó pọ̀ yé náà ṣe yẹn ìwẹ̀ yẹn lẹ̀ ọmọ akéwù kan ó kí oyin láàyè yìí ó dẹ̀ jáde iye ó sì jáde láàyè yìí ibi mo ti dúró yẹ́nà náà nì lónìí kí n dúró ó ní àrùn ẹ̀ dúró ó sì dúró àfẹ́fẹ́ ya fọ́tò ni ó sì ń pè mí fọ́tò ọwá dì mọ́ mi ọwá ń kó ní ọyẹ ń ọ̀run ẹ̀yà wa ẹ̀yà wa ẹ̀yà mi pẹ̀lú àfáà mi ẹ̀yà wa torí pé a àǹkùlà ẹwà ni ẹ máa lọ lé wa nígbà yín gbé mọ́ ẹ̀yà wa báwọn yàgbé báwọn yàgbé wọn ya náà lọ́mọ. iye tí a kò lè kí ó bá wọn. àti tí ń wí ni pé òun ò ní dé ìmọ̀ ní wí ẹjọ́ náà. Ah, àwọn àgbọ̀ yé àti òní dé ìmọ̀ ní sọ tọdún méjì o afájáde kò lè kí ó ní ìsìn ọ̀nà sẹ́lẹ̀ ó lé ibi márùn lọ́gbọ̀n ọdún ah, ọ̀nà sẹ́lẹ̀ ibo làwọn wà ẹ̀nà náà lábàárà fáàmà rọ́bà tiẹ̀ lọ n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ẹni pé n wọ́n wá gbọ́ pàṣẹ mọ́lúdì mọ́ lọ́ba sáré wa pẹ̀lú fẹ́ rí mi fẹ́ dáwọn afá mo ṣe sí bọ́tọ̀ nítorí rí mi sí ni bá ṣe jókòó gbáná ibi àmọ́ fífi ṣe ọ́fíìsì gbà náà ánkúlá ẹ̀gbọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ olùdí mo níbẹ̀ ni ah, ánkúlá ánkúlá mo ní ẹ sọ̀rọ̀ ẹ̀rọ àǹfààní ń bẹ àǹfààní wáyà ti bẹ káwọn èèyàn náwó náwó náwó kí ni sáà mú ní ẹ ojú ẹ ti jáde bí máa ń wọlé nígbà ìtì ìgbà òtí ọ̀tí kéwú òòdò bí wá ọ̀ wá ọba ní fún díẹ̀ ọkà ètà ṣe tó fi jáde náà lájọ ṣe káyìn àṣekáyìn rẹ nù so ní wíwọ̀ ṣe wá wá òun tọ́lọ̀ òun tó mi òun fi mí ilẹ̀ fọlọ́ káàsà wọ́n ní nǹkan bídíà ọ̀rọ̀ ní torí gbọ́n láǹfààní ń bẹ̀ mo lè mínà náwó sí tẹ́gbọ́ mínà náwó sí mo lè kọ́dítà náà wárọ̀ a pa màálù a ra sọ a mọ̀ sí pizza ṣé ń gbà wá kọ́ ọ lẹ̀ séyìí wọ́n wá dínkù àbólékún jàmá apákan bẹ́ntà sí rí yìí ń jẹ́ gbọ́pá di alùsùnà èmi ọmọ kò tó bá wọn ah, ah. ìjọba bá fẹ́ wí mà àjọ alùsùnà náà ń bá lọ́ndà mẹ́rin bá yàtọ̀ náà yẹyẹ hanukulẹ̀ hanukulẹ̀ hanukulẹ̀ papi ah baba ẹkọ oríire ha ti ah ẹkọ oríire níbi yóò tiẹ̀ sọ pé akọ̀ nǹkan lè fún wa àbíkó nǹkan wọn náà wùsọ ọba já ah, ẹkọ yìí rẹ á ah, tinú àwọn dùn mọ́ta gbọ́ ìyìn tí ẹ̀nà tí wọn. kílẹ̀ ń gbọ́ kíládé wọn náà fẹ́ẹ́ ti jálù sínú ọmọ ní sọ́tò yìí ni ah, ọba ìlẹ́ni mọ́mí inú mọ́tò ó lè mẹ́ta òsì nìyí nítorí ilé iṣẹ́ rí akramakumullah ah, ah, mo ti máa ń sọ ti pẹ́ ṣùgbọ́n kèé sí ìjòkó tí bá gbé ibi tí bá gbé sọ Allahu akbar ọwọ́ ń bẹ ìjòkó lónìí ah, ẹni ọba ṣára mi tó báraka mi tí mo èdè lè mú ronú jọ́nà pé fótó báyìí fótó báyìí sá àfẹ́yẹ̀kẹ́ máa wọ́ kí mi àti nǹkan ń ṣe ní tẹ́lẹ̀ àbọ̀ àzàkàríyà ẹ̀ ń dẹ́kan rí àbọ̀ àzàkàríyà ẹni ọba sálàmì. Allahu akbar. Yubashirukumullahu bi khairati. Allahu akbar. Mada dohori. Ẹgbẹ́ ìjókòó wọn wò yìí. Ẹgbẹ́ ìjókòó ẹgbẹ́ ìjókòó rẹ̀. Ẹgbẹ́ ìjókòó ẹgbẹ́ ìjókòó ni o. Bàbá ẹ kórìíre. Máa ń lọ pé ìjọ náà ń ṣe fìfẹ́ fìfẹ́ lórí kíní àwọn eléyìí máa ń wà láwòsàn. bàbá wọn kẹ́dùn ni wọn kẹ́dùn ń gbà náà ni. ààyè náà lọ́dẹ̀ ti kéwú. ìbí náà wọ́n ti kéwú. àti ń dàrò wá sínú. Ah, ah. ìwọ̀n á máa bùkù tọ́ wá bá mi pẹ̀lú èèyàn ni. bàbá yìí lékún ni àdúpẹ́. ìfúnmá ẹni bá tó dì ká àbí méjì náà múnú bídíà ẹ ẹ bá ń sọ fún àtìyẹn náà pé wọn ò ní káàbùkù kankan wọn ò ní ìsinmi wọ́n kò tí ni jọ́kẹta ò sí àwa mi òkú kan níjẹta ẹ lọ́fẹ́ láìsẹ́ lọ ẹ mú wá ní jọ́kẹta ò sí ẹnìkan wá rántí pé jọ́kẹjọ ń kọ́ ẹ̀gbọ́n bàbá ìmọ̀ró lé tí a jọ tajọ lọ́bẹ̀ òní à ẹ̀gbọ́n tí a wí ni wọ́n ní òsì jọ́kẹta inú nọ́mbà wọ́n ní mẹ́ta òsì ẹ̀tọ́ à ń béèrè mẹ́jọ bẹ̀lẹ́yìn mẹ́ta wọ́n ní nǹkan òpin mẹ́ta ẹ̀tọ́ à ní mẹ́jọ mẹ́jọ níjọ́ <laughs> kọ̀láyé dùn sí. ìwà nǹkan jẹ ni bí wọ́n ṣe ń fi iṣẹ́ wíwò iṣẹ́ wíwò túbù títẹ̀ èèpẹ̀ ìmá wo èèpẹ̀ àti máa gbóhùn ọdún bí wọ́n ṣe fi ń jẹun ní ayé tí bàbá wa àgbà Absalami Bandele hmm, tí wọ́n dé tí wọ́n sì nọlífàì rẹ̀ tọ́lọ́n ti bá wọn kù dánà wọn kò gbogbo ìjà bá ń bẹ ní ìsìn náà yóò parẹ́ kan yìí. àmín. àmín bídíà ni bídíà ni. kẹmù súnà tí ayé tàbá àdá ìmá tàtí ìmá tàtí wàbọ̀lá láti àkọmọdé tàbá àdá tàwá kúdí kúdí wàbọ̀lá láti àkọmọdé tàbá àdá tàwá kúdí. amúnigbọ́ ọlọ́mọdé ó parẹ́. àmín tẹ máa kú ilé ìjọ kan lọ lọ sára wọn sáàyè náà bí ìṣẹ́lẹ̀ sẹ́lọ abẹ́ lọ wọ́n ní sẹ́lọ ẹ lọ ẹ bẹ lọ ara yín bẹ lọ́nà tẹ́lẹ̀ àìwà láìfà ẹ̀mí wọ́n ti wà mẹ́ ni tó yẹ pé a máa lọ ìmá lọ sọ̀rọ̀ ní ìdúpẹ́ fọ́lọ̀ ń bẹ̀ bí bàbá láwọn lọ máa fọrẹrẹ sínú mẹ́ ibi bàbá mi ti gbàgbọ́ yẹ́sìn rè a máa háìhá kan ní a máa hẹ́ ni ní ìjọ sunday ìjọ mẹ́sàn-án òní. insha arrahman. anani à fi tó mi létí bí ẹ ti ń sọ̀rọ̀ arábìnrin náà orí mi dẹ̀ mi wúwa ẹ máa ń tọ́fà gẹ́lẹ́gẹ́lẹ́ tí mi sọ fún mi nípa ìhà wọn níyàtà wí náà sọ. wọ́n ní ẹlẹ́ àtàfẹ́ hanjọ́mẹ́sọ̀rọ̀ nìkan ó kọ alẹ́ wọ́n ní òun ló takú mọ́kọ ẹ̀ lọ́wọ́ pé sam ìjáde máa. ìjáde mọ́ káàsà ọ̀sà ìgbàkùn ìrírí sam ìjáde mọ́ wọ́n lọ́kọ́ sọ pé ẹ̀yà ní pé ńgbà tí ọlọ́mà ah, nígbà sí kíni alọ́mọ̀ jáde mọ́ òun pàmọ́ fọlọ́ gẹ́lẹ́gẹ́lẹ́ mo sì bá tẹ̀lọ́dọ̀ màmá mi náà nìyẹn màmá mi ní àwọn takú mọ́ bàbá mi lọ́wọ́ báwọn ọ̀lọ́ amúnigun mọ́ pé èpè yìí lórí ajáde ah ṣe pàjáyé sí ń gbé pètí pẹ́ ah, pé ìgbà ah, pé ànìkan ń bẹ́ wà sí pé gbogbo tí bàbá yìí ń sọ yìí nígbà tí ìṣòro àwọn ọlọ́mọ mọ́ ní bàbá mi ọmọ atu àwọn pé agbára náà ni àwọn kúkú gbà jù ọ lọ ṣùgbọ́n kò tí wọ́n náà rí pé kò sí kankan wọ́n náà pé àní ò lè ṣe àwọn ọ̀wà lọ nígbà nǹkan bá wá dé òun tá a bá ṣe òun àwọn máa lọ. wọ́n láti bàbá mi pè báwọn sì máa lọ mọ́nu wọ́n sọ lẹ́lẹ̀ àwọn ọ̀gbọ́ wọ́n sọ lẹ́lẹ̀ àwọn ọ̀dáhùn ọ̀sákàdá gidi kíyàn sì máa lọ wá sí amúnigun láì múyàwó ẹ̀ lọ́wọ́ bí gbèyàn lọ bìkan tí ò mórí lọ́ni lára sálàwò hmm. tó gbé bàbá máa sọ̀rọ̀ bí ẹni pé wọ́n rí ọ ní àtìlẹ́kọ́lọ́ ní gbẹnu wọn sọ̀rọ̀ ẹ̀rọ lọ́nkà náà pè mí lánàá nígbà mo délé kọ́lọ̀ ń bá ń sàánú ẹrú náà olóhùn mo lórí bẹ́yìn wá sí lónìí olóhùn ni mọ̀ ń bá wí lánàá. à wá sí ya. mo ní kí ló dé onígẹ́lẹ́gẹ́lẹ́ ayé òun ni à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àná yẹn. ọ̀ya ni ọ̀ya ni ní ìṣe máa wá rí nìyẹn. wá sí máa ya ni. ẹ mi lẹ́yìn tẹ̀sílẹ̀ mama n bala wọn làwọn làmú làwọn làmú ni gbọmọ ní bá nọ dáná nígbà tí wàá ṣe ṣe ń gbọgbà dúdú ẹ bá pé sí àwọn àfa bàbá gbàdá bẹbí tó jẹ àfa bàbá mi làmú ni gbọmọ bá ní kí wọn wá bá wọn sí yàrá yàrá tí tẹ ń wò ń palọ. Allahu akbar abẹ́lé yẹn. wọ́n náà wá ní àtọ́kọ́ àtìyàwó owó táwọn ní lọ́jọ́ náà jẹ́ kọ́bọ̀ mẹ́fà àjọ náà sísì náà ní lọ́wọ́. kọ́ ògì tí wọ́n sì ti rí dé níjọ́ tí wọ́n hàn wọn kiri ìgbé àárọ̀ ọjọ́ náà owó tí wọ́n padà bí òun tí wọ́n pa pọ̀ bí ògì náà ní o wọn ò sì ní kílọ́là mọ́ o máa ti ha fọ́lọ́ wọ́n tí ọ̀rọ̀ ní kílọ́là mọ́ o wọ́n sì ní sí títì lọ́wọ́ ìjẹ́ wá dúó sí náà nù tó wá dà náà nù alhamdulillah ẹ̀yìn ayé ọ̀nà láti wá ń sọ̀rọ̀ yìí o alhamdulillah bọ́lọ̀mbá bọ́lọ̀mbá wá fi òní hàn wọ́n jọ náà ṣe wọn ní sí àdéhùn gbé fọ́lọ́m

ẹ̀tẹ̀lé ẹ̀tẹ̀lé wala tattabi'u subula fatafarraqa bikum an sabili dhalikum wassaqakum bihi la'allakum tattaqun kọ́mbà kọ́nàmbà pín yẹlẹyẹlẹ mọ́ yín lọ́wọ́ kọ́mbà dìkí ọ̀nà ó pín yẹlẹyẹlẹ mọ́ yín lọ́wọ́ ọlọ́run nílé ní asọ́ọ́lẹ̀ tí mo sọ fún yín kẹrìbà bẹ̀rù ní ọlọ́run tó ó wá ku àwọn ìtumọ̀ tí àwọn afáà sọ ní fẹ́rẹ́njogi ibi tẹ́ẹ̀tì lọ gbé akramakumullah Eh, ẹgbẹ́ níbi tẹ̀sọ́ albayani kaka díẹ̀ mbẹ̀ yìí. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. naam. at-tafsir wal bayan. naam. qul ya muhammadu li awla'i lil mushrikin. naam. alladhina abadu ghayra allah wa harramu ma razaqahumullah wa qatalu awladahum wa harramu wa halalu li anfusihim bi awaihim ìtumọ̀ tí ń bẹ lábẹ́rẹ̀ ní pé ọ̀rọ̀ ń pè àdábìsà sọ́là ní pé sọ́fàwọn ọ̀bẹ̀ bọ́ tí wọ́n ń ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run tí wọ́n ń ṣe ń ń ṣe lẹ́tọ̀ fún wọn tí wọ́n sọ déwọ̀ fúnra wọn tí wọ́n ń pa ọmọ wọn èyí tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ wọ́n ṣe léèwọ̀ èyí tó ṣe léèwọ̀ wọ́n ṣe lẹ́tọ̀ fúnra wọn pẹ̀lú ìfẹ́nu wọn àti ìpèsè wa ń sọ fún wọn. halumu wa akbilu akra wa akusa aleikum وأخبركم بما حرم ربكم حقا وفعلا sọ fún wa pé ẹwà ń bí ẹwà ń bí kí n kà fún yín kí n sọ̀tàn fún yín kí n fún yín ní ìròyìn ọba àlejò ọlá tó ṣe léèwọ̀ fún yín ní ṣíṣe àti ní òdodo gangan. wọ̀wá yẹn wọ amúrọ́mìnì indi tí èmi ò sì dásọ́ o èmi ò dásọ́ o lọ ránṣẹ́ rẹ̀ sí mi pé kí n sọ fún yín. la takharusan wa dhannan. kì í ti takharusan kì ti pé wòsàn ṣe kan àbákọ́ àròsọkọ́ àròsọkọ́. falilayi wahdahu haqqu tashri'i wa tahrim. ọlọ́run ló ní àṣẹ ẹ̀sọ́dẹ̀sì ẹ̀sọ́dẹ̀wọ̀ onìkan ló ní. wa ana rasuluhu limuballigu anhu ma anzal ẹnu pòjíṣẹ́ ni kọ́kànká fún yí pé ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí. wàhíyà lè wà sọ yẹlẹ ashir khomsun bí sí gàtì náàí wà khomsun bí sí gàtì lè amòrò. ó náà ní àsọlẹ̀ mẹ́wàá nì márùn-ún bẹ̀ ẹ má ṣe é wọ́n gbé lóṣùn náàí ẹ gbọ́dọ̀ ṣe márùn-ún wá lóṣùn sígà àṣẹ lòun pé ẹsẹ báyìí ẹsẹ báyìí ẹsẹ báyìí. wa khassa at-tahrima bidh-dhikr ma'an al-wasaya a'ammu li'anna bayana al-muharramati yastalzimu halla ma 'adaha. ẹ jẹ́ ká lọ síbi number one. wa tilka al-wasaya hiya ma ya'ti. àwọn àsọyà náà nìwọ̀nyí. awalan nabdhu nabdhu shirki billah. jíju ẹbọ nù jíjúmọ̀ ẹbọ́nù. fi qawli ta'ala alla tushriku bi shay'a tọ́lọ́n sọ wípé ẹ gbọ́dọ̀ fi nkankan mí mẹ́mí ọlọ́run filikalami mahzufun watakidiru wa awsaakum alla tushriku bi shay'an minal asiya wọ́n ní lábẹ́ bọ́lọ̀ sí sọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kéwù tí ń tọ́ka sí kí ni kéwù jìnlẹ̀ oníkàmà náà kàmà sọ́rfù kàmà bàlágà kí mẹ́tẹ̀ẹ̀ta ni wá parapọ̀ kóran alọ́ bá sì gbọ́ òṣùlù fíkì yẹ ẹ̀ ń bá ma náà tó ma sọ́rfù tó ma bàlágà yóò wá ràn lọ́wọ́ láti gbọ́ òṣùlù fíkì yẹ. Hmm. yẹn lásán gbogbo àwọn ọmọ kí ó lè ní pé ẹ bá ń kíwẹ ẹ bá pé kí ó lẹ́bẹ̀ẹ́ fi iṣẹ́ ṣe ẹ kì í dojú ẹ kí ó de kò ń ṣe kéwú kéwú pé afẹ́ lòde amóhintọ́bòde mu amọ́tọ́bá bisúná mu ibi yìí mú ìyẹn kọ́ ni kéwú tí yóò fi ní yẹ̀yẹ́kújẹ báwọn bàbá sọ kéwú di sẹ́ ẹ̀ka gan ẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń sọ kùránì ìdòfin àtàdísì ibi àwọn afáwa ti mófin jáde ẹ̀yin náà ẹ̀ máa ẹ̀ máa wọ́n ní ntọ́lọ̀ ń sọ yìí ṣé à ń tó wì yìí wọ́n ti à ń kankan dànù tẹ̀kìdírù tí a dànù tẹ́mọ́nìkà kádàrà rẹ̀ jáde ni pé láàtú sí ni kúbi ṣe àmìnàlì àṣìyà mìnàlì àṣìyà yìí tí wọ́n fi ń ṣe bọ́pọ̀ ìtí ń túmọ̀ sẹ́bọ̀ pọ̀ ìkẹ́kẹ́ ń bẹ̀ lẹ́ gbọ́gbọ́ sí ẹ̀gbọ́ sí kẹ́kẹ́ ń bẹ̀. sẹ́yìn wa in azuma khaliqan ka shamsi wal qamari wal kawakib. bí nǹkan bá tóbi ní dídá tó tóbi pé á ah, ẹ̀dá rẹ̀ mà tóbi o bí òrùn bí òṣùpá bí ìràwọ̀ pé tó náà ẹ gbọ́dọ̀ fi kẹgbẹ́ ọlọ́run ẹ gbọ́dọ̀ mú ọlọ́run. àwòkọ́dìrán wà mẹ́kánẹ́tàn kàlìmọ̀lá ìkàtí wà nàbí yìí náà wà sọ̀rọ̀ yìí. àbí nǹkan yẹn tóbi ipò tóbi lára àmọ́ tóbi nípò ipò rẹ̀ tóbi bíi màláìkà ẹ gbọ́dọ̀ lọ́lọ́run bí àwọn ànábì ọlọ́run ẹ mú ọlọ́run bí àwọn ẹni re ẹ mú ọlọ́run ìyẹn ni ìta tó ń pariwo ń sẹ̀yìn pé ẹgbókulọ̀tẹ́ ẹgbókulọ̀tẹ́ ẹgbókulọ̀títẹ́ ìfẹ́ yẹn máa sì kú mùsùlùmí sí torí àwọn nǹkan kankan ni ọwọ́ á di pé àwọn àfáàgbà tí wọ́n ń sin sílé ní ìsìn ẹ òòsà ni wọ́n ń sọ wọ́n dà àwọn àgbà àfá ní tí a bá kú sí tí a sì wọ́n sílé wọ́n ń ṣe ní yípo sàárè wọn aráyé lọ bẹ̀ lọ àdúrà aráyé lọ dá bàtà jọ síbẹ̀ aráyé lọ fẹ̀bùn síbẹ̀ kó ń fún wọn kí àdúrà wọn lè bá àgbà tọ́bẹ̀ ìdàbáhùn odó sàníyẹn torí pé àwọn tí ọlọ́run pẹ̀lú sànú sátù náà amára àrùn ni àwọn èèyàn rẹ̀ àwọn ẹni ọlọ́run ni wọ́n qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'a ولا سواء ولا يغوث ويعوق ونسرا ọlọ́run ni wọ́n ní bá kú lọ́dún kan ẹ̀yìn ha àwọn làwọn lọ mọ bá wọ́n bá lọ bá wọn wọ́n fa wọn ní ìlànà ẹ̀sẹ̀ báyìí ẹ̀sẹ̀ báyìí láàrin ọdún kan náà gbogbo wọn kú ní bá bá bẹ̀rẹ̀ sí páyà ìṣùbádé èṣù níyà láwọ èèyàn ó níyà ẹ pẹ̀lẹ́ àwọn èèyàn jẹ́ lọ yìí o ẹ̀kọ́ ayéfárá kú o. ẹkú ọ̀rọ̀ èèyàn ẹ wá gbọ́dọ̀ gbẹ́sẹ̀ kú lójú ọ̀nà wọn o ẹ máa tẹ̀lé wọn ni ọba bẹ̀ ń wọlé wọn ni à àwọn onímì táwọn ó sì ju ohun tí wọ́n bá ti ṣe náà lọ ó ṣe sà pé ń mẹ́ta ẹ fẹ́ tẹ̀lé wọn dáadáa mọ́ wọn kẹ wù wọn báyìí fi ọkàn yóò lè dìmọ̀ dáadáa ọkàn yóò lè dìmọ̀ dáadáa wọ́n lò tọ́mà tún ní ma lọ gbé èrè amáràrùn sí àwọn àyè wọn èrè amáràrùn sáàyè wọn èyàn tó ṣe sáà òníà ẹ pẹ́ wọn lé o ẹ fún wọn lọ́wọ́ tí wọn o. bóyá wọn ọmọ bínú lọ́rùn báyìí. wọn tiẹ̀ ti ń bínú gan ni. akérò ọmọ kún mi lọ. kí làwọn wá ṣe ẹ máa ẹ máa ṣe báyìí sí wọn ní pé bàbá bàbá dábì lóhùn òun ó sì bá yín sọ fọlọ́run lọ́hùn. nígbà táwọn ti fojú kàn a ti wà lọ́hùn ìlọ́fà tí a fi lùnú àpá wípé ń fẹ́nu àbùkù ka àwọn ẹni ọlọ́run tẹ́bí lù bànú ah! wọ́n ti dòòsà ẹ̀ ti sọ wọ́n dòòsà ìgbẹ́ ti fún lóòkọ nìyẹn abramani ní jẹ́ ní ẹ máa sọ wá sí ń ṣe ní bẹ́ńsọ̀kọ́ ilé tí ń kélé ọ̀kan yìí. Másọ̀ dìgbé ẹlẹ́kún ẹlẹ́kún nù nù ẹlẹ́kún másọ̀ dìlẹ́kún. Ilaha illallah. Ẹgbẹ́ obi tí sísìnkú lé ti hàn bàjá. Èyí tí wọ́n rẹ̀ ṣe tọ́dẹ́bọ́, wọ́n parẹ́ mọ́lẹ̀, wọ́n máa gorí ẹ̀ lọ́gorí ẹ̀ bọ̀. Tẹ̀lé lórí wọn sùn. Ó sùn lọ. Bẹ́ẹ̀ni o. Kí la wá ń bá kìí tí àgbókùnlọ ah, tẹ́ tí ó ti lálàáfíà òkú lálàáfíà ẹ̀yìn náà lálàáfíà ẹ̀ ní tara rẹ̀ dáràn òkú náà ó sùn rí lọ́rùn ibo ni bàbá àgbà bòmí ni a ń gbé àdògán lé lórí ìsìn dáná bẹ́ẹ̀ni ó ṣe ájátà lé lórí àtàtọ̀ wọ́n ní bòmí bẹ wọ́n ṣe ájà lé lórí gbà ẹgbẹ́ ibi ọkà mọ́nà ìgá ní jẹ́bà ní àná ẹ̀rọ lọ́kàn wá bá wa lánàá yí pé àwọn bí orin tá a fi kọ ẹbọ yìí a lè sọ fáwọn elétò kábà wọn sí sínú kíṣẹ́ẹ̀tì kan èyí tí àwọn aya ọmọ fi ń gbọ́bọ̀ púpọ̀ yìí ká máa gbọ́ ọ̀dẹ̀dẹ̀ yóò lápá pé orin ẹbọ yìí ká máa kọ́ wọn lọ́dà ẹ̀rí àbúrò bíà àbúrò bíà ta wọ́n dẹ̀ ti ríra lánàá mo wá gbọ́n kankan yénu tẹ́ni ń sọ wípé àwọn orin náà kódà orin ọtún alẹ́ ti kánífà náà orin ti náà bẹ́ẹ̀ ni o ó ní ká máa rìpíìtì rẹ̀ àti tó dùà máa rí pé ìtí ń wí ni pé ká má jọ máa tutù nígbà wá dọ̀rọ̀ bí ẹbọ bí ẹbọ báyìí ẹ̀sà tẹ̀bọ̀ sí bí ẹ̀yìn Yorùbá ẹ má ṣẹbọ mọ́ ẹ̀sẹ̀bọ̀ ṣẹbọ ẹ̀bọ̀ bẹ́yìn àtúnfọ̀dọ́ ọ̀rọ̀ tún ṣẹlẹ̀ ẹ̀yìn Yorùbá ẹ̀ ṣàkíyèsí ilé jọ́nà máa tún jọ́nà àṣìjẹ́ tí kò tún níye bá bó jẹ́ ti kéwọ̀n ẹ̀kókó kéwọ̀n kẹrùkẹrù ẹni kẹrùkẹrù gbogbo owó ayé lẹ́kòókò kàtà síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá ó tí ó lẹ́yìn lẹ́tún dára lé tẹ́bọ̀ nìyẹn ó kù ti bídíà ti bídíà ni pé àwọn bàbá bàbá nílẹ̀ Yorùbá bàbá bàbá nílẹ̀ Yorùbá àwọn ìmáàmù nílẹ̀ Yorùbá àwọn àfà nílẹ̀ Yorùbá wọ́n ṣàdúrà ó sì ti ń ṣẹ wọ́n sì ṣe pé ó sì ti ń ṣẹ nínú àdúrà wọ́n ń sọ wípé ọlọ́run kó pa náà adẹ́kọ̀ọ́rẹ́ kò sí bẹ́ẹ̀ sọ́nà ànàbìjà kọ́rẹ́ bí dáṣe tánì nílẹ̀ ọlọ́run kò fi sọ́nà bẹ́ẹ̀ wá gbà má ṣe bẹ́ẹ̀ nìyà sẹ́bìlẹ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tí wọ́n fẹ́ ṣàdúrà kò ṣẹ. orí ọ̀tá orí èrò náà lò pẹ̀lú olúndùn náà sì fi ń gbáyé. tó bá fẹ́ dá láṣẹ tó sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣá tó tún fẹ́ ṣàdúrà kó ṣá súnádà ilé ẹ̀lò àwọn ọ̀nà sálábí lànà mórílé. thank you. ẹ máa sájọ ilé ẹ̀rí ẹ̀ báwọn. a tún bọ̀ lórí ẹ̀ àwọn míì tó kù náà ọmọ àtúnbọ̀ síta nítorí pé ìwà ìlú ní kíma anábì ń lo kan àtọ́n sahaba wọ́n lọ wọ́n lọ wọ́n lọ àníbà yìí pé ah, a bá ṣe ń lọ yóò tutù báyìí ó yẹ kí kankan ó dára lára yá sábà pé ẹni tọ́rọ ń fún lẹ́bùn kọ́ máa fi nǹkan rí sọ̀rọ̀ lọ́ba kọrin ǹjẹ́ ẹran tí oní tí wọ́n kọ lójoogun náà ẹran tí ẹ̀ oní tí wọ́n fi chájì àwọn sàábé bí ẹni ṣe jórí sí àwọn tí ń bẹ lẹ́yìn àwọn tí ń bẹ lẹ́yìn wọ́n dẹ̀ ń sáré kí wọ́n bọ́wájú padà wọ́n sì wọ́n sáré kí wọ́n bọ́wájú pé èyí tí ń bẹ wájú yẹn a máa a máa a ṣáájú ẹ̀yìn àwọn àkọ́ dojú ogun yẹn ìyẹn ká mọ̀ yí pé tí a bá fi ikima gbé nǹkan kalẹ̀ láti fi ikima kan tí kò sí tó burú mbẹ wárí gbogbo ayé èèyàn tẹ́ ń bá sí ọlọ́run lọ láàyè tẹ̀mítẹ̀mí bá ní sẹ́yìn lẹ́sìn olóore. amina. ìlà. ó lànà ọlọ́run. amina. ó lànà ìtúbi rẹ̀. amina. àkọ́kọ́ nìyẹn o ẹbọ ẹlẹ́ẹ̀kejì. ثانيا الإحسان الإحسان إلى الوالدين الله ما في أيك بلسة كوي وبالوالدين إحسانا أي أحسنوا إلى الوالدين إحسانا كاملا sadiran minal qalbi ìtumọ̀ ní pé ẹsẹ̀ dáadáa sáwọn bàbá àti ìyá ní dáadáa tó pé tó yẹ pé látọ̀kàn ló ti wá kì í pé torí ìbẹ̀rù kankan asọ́lánà àwa kan bẹ tí a ti sí òbí wa kó tó dà náà yẹn lẹ́nu anáǹsó ní ọya àti sálámà sí wọn padà ó kánà gbójórí jàwá gbójórí fọ́ọ̀nù kásì wọ́n náà bá sì dọ́dọ̀ wọn ní ọ̀nà tí yẹn máa gbà dé ọ̀dọ̀ bí èèyàn hmm. àdúrà wọn la need wàkàfíìràn wàkàfíìràn ma yakirinu Allahu ta'ala bayna khatar shirki wa ta'atihi wa birril walidayn wọ́n ló pọ̀ ní kùránì láì mọ̀ iye ọ̀nà tó yẹ pé ọlọ́run máa ń so ìmọ̀ ń so ewu tí ń bẹ́ ń bí ẹbọ pé ewu lẹ́bọ ṣíṣe àti títẹ̀lé ọlọ́run ọba àlékè ọlá títẹ̀lé èṣù jàre ewu tí ń bẹ́ ẹbọ àti títẹ̀lé èṣù pé ẹ má ṣẹbọ mọ́ wọn lọ́run ó wá ń sọ tán báyìí yọ́gà fi ìmọ̀ ṣe dáadáa sóǹgbé tẹ̀lé ni lẹ́yìn tó ń kìlọ̀ ara tiẹ̀ tán ìkìlọ̀ míì tí ó gbé wá ní tàwọn òbí bí ó nípa dé. li anna Allaha ta'ala masdar li khalqi wa rizqi. nítorí ilé yìí pé ọlọ́run nípìnlẹ̀ gbẹ́dà sí wáyé ń dídá àti jẹ ìmú. wali abawani wasita. ibẹ̀ ẹ̀sìn pé bàbá àti ìyá àwọn ní aláàlà láàrin tọ́lọ́run bá àlékè ọlá bàbá ló dúró lómi tọ́lọ̀ ń dá wá sáyé bàbá àtìyá ní wa ẹ̀dá tọ́lọ̀ ń dá ọlọ́wọ̀ dá wa kọ́ wá dá wa sí lẹ́lẹ́ láyé agbára kan jáde láyé ni ó tún á wà láàrin méjì báwọn àní méjì àwa àtọlọ́hun òbí ní lọ́wọ́ láàrin wa yẹkùmánì بعبه التربية ìtẹ́rìbíyà إلى هذا hádá wà dọ́rọ̀rí àdìlẹ̀wọ̀dẹ̀. ẹrù bá ṣe tọ́jú ọmọ òǹbí ló gbé bá ṣe tabú lọ fọ́mọ òǹbí ló gbé òǹbí ni ọlọ́run lọ́ máa yẹ ẹni tí bá ti kú dànù kékeré tẹ́gbẹ́ òǹbí ni ọlọ́run ló sábàbí tó dáàbò bò wá ọlọ́run ní ọkọ̀ dáàbò. وبالوالدين إحسانا ọlọ́run nínú sọ́tùlù israel ọ̀nà míì tún nìyẹn pé ọlọ́run ní ó ń dalẹ́jọ́ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan ní àfòwọn ọlọ́run ẹ̀sùn máa sí dáadáa sí bàbá àti ìyá ẹlẹ́kejì nìyẹn ẹlẹ́kẹta ẹjá máa dé o. tahrimu wa'dil banat. ẹlẹ́kẹta ni sísọ de wọ̀ ìlọ máa bú ọmọbìnrin mọ́lẹ̀ láàyè nítorí ó sì wala taqtulu awladakum min imlaq nítorí pé ẹ gbọ́dọ̀ pọ̀ máa yín tó gbẹ́ ń bẹ̀rù òsì ẹ̀rí láyé ìgbà yẹn wọ́n máa bú ọmọbìnrin mọ́lẹ̀ ní pé kí ó ṣe kí ó ṣe dùkọ́ gánà ó fún lọ kò lè jágún kò lè ṣiṣẹ́ wọ́n á bù mọ́lẹ̀ ọlọ́wọ́n ní ẹmọ́ sí bẹ́ẹ̀ mọ́. lamma awsọ ta'ala bibirri li walidaini wal ajdadi atọfa ala dhalika li ihsana ila li abinai wal ahfadi fadhakaru. wọ́n ní mọ̀tọ́lọ́ ń sọ wípé ká máa fi dára sóǹbí àti bàbá bàbá àti yáyà ń tẹ́ tẹ̀lé náà ní ìmọ̀ sí dáadáa sí ọmọ àtọmọ ọmọ fọ́mọ́ àtọmọ́ ọmọ kama sí dáadáa sí wọn gbogbo àwọn tàà ti ma ọmọ ọmọ ọlọ́mọdún àpamọ́ alọ́wọ́ àti àti ma ọlọ́njẹ́ àmọ̀ wọn ẹ̀yin tẹ́ẹ̀ ti mọ ọmọ tẹ́ẹ̀ ti mọ ọmọ yẹ́ iná ò lè mọ̀ wọn ẹ̀yin tẹ́ẹ̀ tẹ́ẹ̀ ti mọ kankan ọlọ́njẹ́ ẹ̀ma gbogbo ẹ̀ ìdùnnú kan ní kọ́mọ ó kíyàn ọmọ ọmọ èèyàn ọmọ kan ní lọ́tọ̀ ọ̀nà pé yàrí ayé wà ní ọmọ ọmọ hmm. ọlọ́mọdé tó gbogbo wọn wọ́n àmín wọ́n yà dáadáa wà mímọ̀ àwùsọ̀ bí ìrọ́bùkùn allah tàtúlù àwùládàkùn kọ́ṣíyà tàfàkìrì ni yẹ̀hìlù bìkùn. ẹ̀yìn báwọn ẹlẹ́kẹ̀ẹ́ni. rọ́bìán tàhárí mùkítírọ́fìlì fàwáìṣ. ọlọ́ni ìwọ̀ ni kárọ̀lù ẹ̀ṣẹ̀ ńláńlá. wala taqrabul fawahisha. ọlọ́run ni ẹ má débi ẹ̀ṣẹ̀ súnmọ́ ni rárá ẹ má súnmọ́ ẹ má súnmọ́ rárá ẹ má súnmọ́ rárá débi ẹ̀kọ́ lò ẹlẹ́ẹ̀karùn-ún. al-khamisan manahu qatli nafsi bi ghayril haqq. pípa ẹ̀mí láì jẹ́ kó lẹ́tọ̀ọ́ pípa èèwọ̀ ni ni wọ́n pápápá ńlẹ̀ Yorùbá ló di ọ̀ràn yìí ìmá dẹ̀jẹ̀ lẹ̀ gbogbo àwọn kan tá a bá mọ tí mo fẹ́ sọ yìí ẹ mọ̀ yìí pé dẹ̀jẹ̀ lẹ̀ ìsìn nǹkan rí ìmá da sílẹ̀ àdánwò ni nínú ogun tí ń bá Nàìjíríà fúnra ní ìsìn tó jẹ́ ọ̀gá ogun tí wà ń bẹ lọ́n kọ́lọ̀mbá ní kánlẹ̀ ó boko haram sẹ́n boko haram ló bí fúlàní darandaran so lọ́ta wà ládà lọ́ta fara boko haram táwa ń sọ yìí ẹni tí ò bá mà kó mà o ẹni tí ò bá mà kó mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí o láwùjú dàlà a máa ń tọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tá a lè ṣàkíyèsí wọ́n ní torí pé wọ́n sọ wípé o lè ní ìjà àgbà kọ́mọ́ kò fìrí o àwọn àfáà súnà ni wọ́n pa ń haúsá o gbogbo wa la gbọ́ òǹgbà náà o àfáà súnà ti ń fa gàgà bídíà ya wọ́n lọ kẹ́kọ̀ọ́ wọn ní Saudi wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wáàsí òdodo lẹ́yìn tí bàbá gúnmí tí a ti ṣe àìmọye wàhálà làwọn ìwà tó dé ni wọ́n á bẹ̀rẹ̀ ṣẹ́ ní pẹ̀rẹ̀wò ní wọ́n ń ni àwọn alùpípíà ìwà tó yọjú pé ẹkẹ́rì wá sẹ́rí wọ́n á wò wípé ẹ lọ pádànù nkásùbà lọ ni o ọlọ àforíkalẹ̀ lásùbà ní ẹ̀yìn ń bá o gbogbo abárántí o níjọ́ tí wọ́n sin ìyẹn bẹ́ẹ̀ kò sí láyé mọ́ o wọ́n sẹ́ndẹ̀ sórí whatsapp kálukú gbà náà ẹ ní whatsapp gbà yẹn o ìtí ọgbẹ̀yìn ní Boko Haram yìí o nítorí pé ń jọ́nà lọ́rùn àwọn tí wọ́n pa àfáà yìí wọ́n lọ lọ́rọ̀ owó ẹnìkẹ́kẹ́ orí wọn dàárọ̀ yìí o wọ́n lọ successfully ìjọba jọ́nà ògbógbèsè kankan o pé à ẹ̀pà àfáà ẹ̀dẹ̀jì àfáà sílẹ̀ lòhùnmọ̀lẹ̀ olàmáhì masimoma ẹran àwọn afá wọ́n ti lé wọ̀ wọ́n ti lé yíwọ̀ ẹ̀jẹ̀ àwọn afá tó dà sílẹ̀ wọ́n bà yẹn ó tún ṣe sà ó tún pà mí pẹ́kẹ́ omi ó pẹ́kẹ́ tẹ́wà mì ní mì pẹ́kẹ́pẹ́kẹ́ yìí ó ní ọmọ ní pẹ́kẹ́ o láti pẹ́kẹ́ pẹ́kẹ́pẹ́kẹ́ yìí ó kẹ́. gbogbo bí wọ́n gbé pa àwọn àfáà làwọn náà gbé fọkàbalẹ̀ mọ́ yìí o ní òye wa yìí àmá ẹnìkan ọmọ túnmọ́ Boko Haram o ìbí ọmọ túnmọ́ sáré fún o federal government Nigeria ti lọ sẹ́tù jà lórílẹ̀-èdè lórílẹ̀-èdè míì wọ́n lè sẹ́tù rẹ̀ down wọ́n ń jà nìkan nìkan tí wọ́n yẹ kọ́ wá gbó Nàìjíríà débẹ̀ lọ́lẹ̀ lọ́lẹ̀ wẹ́sì tí a la sẹ́tì yìí o. wọ́n o ẹ sọ fún ìjọba kọ́ padà síbi àforíjìn o ní ẹ mọ̀ tí o ńlá pè lówè nílá rónú yìí o nítorí ń bí máa bú mi yìí o kọ́ lọ́mọ ní kálẹ̀ o. àmín ọmọdé àpẹẹlẹ yìí mi ọmọ bí a ti o ah. Ah, ìjọba àpapọ̀ kíkẹ́lẹ̀ máa lógbòlògbò báyìí kọ́ máa mẹ́ lógbòlògbò Nigeria. àmì nàìjíríà àmì wa ń sálógún àmì ah. wa ń bá wa fáà pé ẹbó ń bẹ lọ́hùn àwọn èèyàn àmì wa ń bá wa pé wọ́n kọ́ ma àwọn lọ ọ̀nà gbogbo ẹ̀bàbá ẹbó ń bẹ lọ́hùn kọ́ wálé ẹbógun ní àwọn ìgbà fún wọn lógún èjógún o ìjọ́sí mẹ́sí ń jọ́sí mẹ́bí iṣẹ́ ológun àwọn ọ̀rọ̀ abáyín kẹ máa bẹ̀ lọ́n kọ́mọ́ sógun kọ́mọ́ jàgùn máa o ewu eléyè sógun rẹ̀ ogun bínú ọlọ́run lè yí o ogun tami ń sá fún ìbílẹ̀ lọ ló bí i astagfirullah kọ́lá foríjì wá amina ẹ̀dẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run sílẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ra wọn ẹ̀ẹ̀dẹ̀ra ẹ̀ẹ̀dẹ̀ kó wọn kẹwàá wọn kẹdá wọn kó mẹ́bá sì para yín wọn kan wọ́n ń pa á tí wọ́n ń pa yídùn ẹ̀wọ̀n ń pariwo sáwọn tí wọ́n ń pa ẹjọ́ náà wọ́n ò ṣe yà wọ́n lọ́mọ wọn láyà láìdá ẹnu òdodo tọ́lọ́run rèé ẹ̀dẹ̀ ìwòrán fi pa wọ́n. lẹ́wọ̀n wà lásán yìí o pípa àyàn kì í sì nǹkan rẹ o ìbínú ọlọ́run ni o ẹ̀jẹ̀ iye ní dàmọ́dà alẹ́ o gbogbo àwọn tuntun dẹ̀jẹ̀ ilẹ̀ náà ẹ bá ní bá wọn sọ̀rọ̀ kọ́mọ́ sí bẹ́ẹ̀ mọ́ wàhálà ni o ẹ bá ní nǹkan gbà lọ́ra yín ẹ gbà lọ́nà mi o ẹ lọ pa ẹ̀dẹ̀jẹ̀ sílẹ̀ ẹ fún gbàǹkan bú ni o. ẹ má lera yín pamọ́. òjò ọ̀dà ń ta kò ní dá nínú ilé o ẹni bá pààyàn gbọ́gbọ́n bí asárun ọ̀nà tí ó bá lọ nìyẹn o wọ́n kò náà ni o ìdíjọ́ tẹ̀síwájú nìyẹn ìwọ́n pààyàn ọ̀fẹ́ dépò ọ̀pọ̀ àyà ọ̀fẹ́ gbàgbé lọ́wọ́ rẹ̀ a ò lè mú jẹ́ ò lè mú jẹ́ ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ọ̀dà kò ń tọ̀ ojú òbí tọ́wà wọ́n wá fi bàbá ẹ̀ndàwí wọ́n fi pápá wọ́n sì ká mọ́bí sí gbẹ́ndókò wọ́n tẹ̀ yìnbà wọ́n sì lọ gbé ẹni a sọ pé àwọn èèyàn sì mẹni tó pa wọ́n sì mẹni tó pa tó gbọ́ lọ́rọ̀ nú lóṣùgbọ́n wọ́n ti wá tì nígbà ní wọ́n sọ̀rọ̀ síwájú ó nítorí pé ẹni tí wọ́n pa yẹn díìlì kan náà wọ́n ṣe hmm. bẹ́tán ṣe díìlì yẹn ẹni díìlì yẹn mú ẹ̀mí lọ ẹni tí wọ́n pa ní aṣáájú ogun tó kó bọ̀ láwọn èèyàn lọ́wọ́ pé ká lọ ṣe díìlì yẹn wọ́n wá ṣe díìlì yẹn tán wọ́n á ra òun mú ọwọ́ tẹ ẹni tó pààyàn ọwọ́ tẹ wọ́n wá dá ẹ̀wọ̀n fún ní mọ́sẹ́mọ́sí nàìjíríà wọ́n ní kọ́lẹ̀ ẹ̀wọ̀n ó wá rán ẹni sí ọ̀gá wọn pé tó nǹkan báyìí nǹkan tó ṣẹlẹ̀ yìí tó jẹ́ ìpín tó ń báyìí bí kíní kan báyìí ẹ̀ o tó jẹ́ ìpín tó ń wò kádàkùn ò kábà ṣètò ẹ̀ fún ìyàwó òhun o káfíńsẹ́ inú ilé òun àtàwọn àwọn o títí tó tó ń fi o kọ̀ wá ṣètò kankan owó díẹ̀ sì kọ́ ojókòlè mọ́lẹ̀ bó ti wá jáde lẹ́wọ̀n káàbọ̀ tí ó wà sí fún ẹni ẹni pé ọkà lọ́ọ̀bẹ̀ ó sì kí ń bọ̀ lóde máa ah. ṣe orí náà wọ́n ti fòun sílẹ̀ oníkòwò akìí náà ni àwọn ìyàjẹ́ ìbẹ̀dẹ̀ ìbíyàgbé máa ṣe fàájì lálàálẹ́ ma fi nǹkan sára ń bẹ̀ lápàtún lápàsì èèyàn bẹ̀ ń bẹ̀ kódà ìyàwó ẹni tí wọ́n pa yìí náà ń bẹ̀ ń bẹ̀ ó sì yọ àti láàrú lápò kò sà kò sà kò sà ó dẹ̀ dùn pé tántún fẹ́ lọ tántún fẹ́ lọ sí tántún fẹ́ rọ́ fákọ̀ rẹ̀ us kálukú dúbẹ̀ ẹ̀rọ kò ó sì fún bẹ́ẹ̀ lẹ́rọ̀ ní ó ṣe adájú bá àwọn oní lásàtọ̀ bí n tó jẹ́ ó dájú bá báyìí báyìí ẹgbọ́n nǹkan jàmá bí ṣe ń bẹ nìyẹn o. Allahu Akbar. ìmọ̀ ń kọ́ra wọn ni o ẹ má jẹ́ àdàrú ẹ jẹ́ àṣìdọ́gba ẹ jẹ́ àṣìdọ́gba ẹlẹ́karùn-ún nìyẹn ẹlẹ́kẹfà. sadisan alimuhafadatu alamaliyatim. ìmọ̀ sọ owó ọmọ òrukàn nílẹ̀ kẹfà ọlọ́ni wà láà takrabu màálàlì ẹ̀tìmì ìlàbílẹ́tì hiya ahsan ẹ má súnmọ́ mọ́ owó ọmọ òrukàn àfọ̀nà tó bá gbà dá nígbà súnmọ́ sábíán wàfáàmìnàn ẹlẹ́kìí àtẹ́lẹ́kẹjọ ìfà ulìkẹ́ ìlìwàlì mìzán bìlẹ̀kùsì ẹ máa wọn òṣùwọ̀n pé ẹ máa ọlọ́ni wa áwọ̀fòlì kéílá ẹwọ̀n pé o ẹwọ̀n pé o ẹlẹ́ẹ̀kẹsàn. tasan alaadilu filikawuli awele hukumi. ìṣedọ́gba níbi ọ̀rọ̀ àti ìdájọ́ ìṣedọ́gba níbi ọ̀rọ̀ àti ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹsàn. wa idha qultum fa'dilu walaw kana dha qurba. ọlọ́run tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ ẹlẹ́ẹ̀kẹwàá ashiran wa wal akhir alwafa'u bil ahad ẹlẹ́kẹ̀wà tó parí ẹ̀ oníká pé àdéhùn ọ̀tọ̀ lọ́hùn pàbí àdìláì áòfù ọlọ́hùn sọ pé áòfù bí àdìláì oníwà bí àdìláì áòfù ìyẹn ni pé gbogbo ohun tí a kà sẹ́yìn pátá àdéhùn ni ọlọ́run ni ẹ wá torí èmi ọlọ́run pé ẹ torí èmi ọlọ́run nìkan ṣoṣo pé ẹ mọ́sálá yìí pé o ẹ gbọ́dọ̀ mọ̀ pé ìtumọ̀ ẹ̀ tó. alhamdulillah. tuwari bẹ́ẹ̀ abẹ́lẹ̀ wàlíyọ̀ ọ̀la ọlọ́run jẹ́ ká lè gbọ́ ká lè gbà. àmín. àmínà. wọ́n lànà ọlọ́run. àmín. àmín. ní sunday tí ń bọ̀ oh my god ṣíyẹ́mù lẹ̀ khamis ni fún ayégún yẹ́mù lẹ̀ khamis ni sabit yẹ́mù lẹ̀ khamis ọjọ́ alamisi tí ń bọ̀ yìí a sì kan ní alamisi kan jẹta èyí tí ń bọ̀ yìí eléyìí tí ń bọ̀ yìí ọlọ́njọ́ bá wa láyé jama fẹ́ ṣe tuntun níjọ́ jama fẹ́ ṣe tuntun níjọ́ náà ẹ̀dá kan ẹja gbọ́ dáadáa ká tó lọ lákọ̀ọ́kọ́ abẹ́lọ́mbà àlejò ọlá amina kó gbà wá láàyè fún wà síkànsí láàyè yìí amina kó jẹ́ àríbi tí ó gbà wá tààlì nàpá nàṣẹ àmì bí àwọn kan ṣe jókòó lẹ́yìn yìí báwọn kan ṣe jókòó lẹ́yìn àwọn bàbá wọ́n gba bọ́lọ̀nsì gbé ni wọ́n gba pé bọ́lọ̀nsì níbi wọ́n jókòó sínú ìtòhùn ní ká máa wojú wa ìtòhùn ní ká máa wájú ká máa wò wọ́n báyìí ẹ̀yin kẹ́nà tẹ́wà jókòó tí ẹ fi ìjókòó yín bẹ lọ́hùn ìgbà ayé yìí bẹ kárùnkún bọnú yìí hmm. ẹgbà fọlọ́ ní. kájàrá rẹ o. ó. àwọn tá a gbé tàdé ìgbà lọ. àwọn lórí òkè náà. ibi tí ọgbà gbogbo wọn dẹ́ pé gbogbo yẹn lọ báyìí tẹ́wà níwájú báyìí táwa náà mọ̀ wá bá yín sọ̀rọ̀ báyìí ọlọ́run gbà wá láàyè bẹ́ẹ̀. amina <coughs> ọlọ́run o ọlọ́pù lè ṣe bẹ́ẹ̀ ah, ah, ah. ma zalika alillahi bi azizi èyàn báhùn lára tó wá tún dìmọ́ ni wípé tẹ̀sírì yìí afẹ́ lọ sí láàyè kan afẹ́ lọ sí tẹ̀sírì yìí láàyè kan níjọ́ àlàmísì ti ń bọ̀ níjọ́ àlàmísì ti ń bọ̀ ti ń bọ̀ yìí o ọjọ́ mẹ́fà sísìn yìí tẹ̀sírì jọ náà tẹ̀sírì jọ náà akramakumullah àyíká fẹ́ sọ yìí láti lọ sí. àyíká fẹ́ sọ yìí láti rèé sí ọlọ́mọbánifẹ̀mí yín lẹ̀. gbọ́kú tó lọ. a fẹ́ fi bẹ ọlọ́run. bàbá làwọn fẹ́ fi bẹ ọlọ́run nìyí. èyàn ará ogun pa. èyàn ará ogun pa dáhùn sínú. èyàn ará gbági. èyàn ará gbági èyàn ará gbéni. èyàn ará gbéni. àwọn ará gbéni náà ẹ̀ ń kò ní sọ́ọ̀bù yẹn ń bọ́ sí tẹ̀síìrì. ẹ̀ ń kò ní sọ́ọ̀bù yẹn ń bọ́ sí tẹ̀síìrì àtẹ̀yìntẹ́ tó ń jádùgbò náà àyíntẹ́ jádùgbò náà àwa kan sì tìbí tó jìnà wá àwa kan tìbí tó jìnà wa farabalẹ̀ àwa ń tapẹ́tẹ́ wá apẹ́tẹ́ làwọn bàbá ti wá o mọ̀lẹ́ yìí ti wá àbà ńlá ni o àbà ńlá sẹ́yìn abẹ àbà ńlá náà ìdí ayùn rẹ̀ níwájú ìdí ayùn rẹ̀ mọ̀ ní òpin Ìbàdàn wákàtí ayé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wákàtí ayé náà wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ará géètì mùsùlá àwa fẹ́ gbọ́ parapọ̀ babalá àjọ fẹ́ parapọ̀ lọ bí ó jìnà ìjọ àlàmísì a tún fẹ́ kóra wa lọ bí ó tún jìnà níjọ àlàmísì tí ń bọ̀ yìí tí ń bọ̀ yìí tí ń bọ̀ yìí wọ́n sì gbà wọ́n lálejò adẹ̀fẹ́ fi wò ná adẹ̀fẹ́ fi wò ná bọ́lá ń bá gbé sáìtì tuntun tí ó gba gbogbo àtàníwólólé àtàníwólólé àti ló ń lé yìí ọlọ́wọ́ fẹ́ gbé sáyẹ̀sì síbi tí ó fẹ́ gbé sí. wípé òun fẹ́ gbé wa lọ síbòmíì tó lè gbà wá lápèjúwe. sáà máa lọ bẹ̀. afẹ́fi ìwé òpè iṣẹ́ tó wáyé jìnnà náà sáà máa lọ síbẹ̀. ètì bá rò rè o. ẹsẹ̀ lakúkú rìn wá bí ń sìn. ẹsẹ̀ la rìn wá bí ń sìn àwa kan súnmọ́. bí sáyẹ̀sì bá jìnnà tó bá rọkọ̀ bọ̀ tó bá rọkọ̀ àbọ̀ ńkọ́ tó gbé ọgbọ́gọ̀ fún wa. ṣé ìyẹn àwọn ọkọ̀ tó jiná àwa ọlọ́kọ̀ kan àti ìkan àbọ̀ yìí anukunla o tó bẹ̀ kan wá kó wá lónìí nǹkan méjì ti di ilox tí wọ́n wá ń fi nọ́mbà dá mọ́tò àwọn ajẹ́nẹ́sì wa mọ̀ yìí pé àwọn nù àwọn ọkọ̀ ajẹ́sì nílò àwọn ọkọ̀ white tó tó tẹ̀lera wọn àbí ọlọ́run lè sẹ́bẹ̀ ni. yóò ṣẹlẹ̀ ìgan pẹ̀lú ògo ntọ́kànnù. bọ́bá bẹ́ẹ̀. bọ́bá bẹ́ẹ̀. àwọn tá a gbà pé yóò rí bẹ́ẹ̀ ọlọ́jọ́ ṣojú wa. amínà ẹni tí ń jìyàn náà pé ọ̀ tó fi lè rí bẹ́ẹ̀ ọlọ́mọdé ọ̀nà ò tí ì lọ tẹ́psìrì ìjọ alamisi ti ń bọ̀ yìí alamisi ti ń bọ̀ ìjọ mẹ́fà yóò abẹ́rọ̀ sí láyé ńlá kan nǹkan méjì ni ó fẹ́ yàtọ̀ ń bẹ̀ bàbá ní nǹkan méjì ló fẹ́ yàtọ̀ ń bẹ̀ àkọ́kọ́ ààyè alákọ̀ọ́kọ́ ààyè a fẹ́ pa pé ká máa rò wípé bí tí wọ́n bá gbé ń sọ̀rọ̀ ọlọ́run àyè sídìí pò ń bẹ̀. bàbá a fẹ́ mú yẹn kú. bàbá a fẹ́ mú yẹn kú o pé báyà pé bí bá ti bẹ̀rẹ̀ ọlọ́run o ẹ gbọ́dọ̀ sídìí ń bẹ̀ torí bàbá wa. a ní Bẹ̀rẹ̀ sákọ́lẹ̀ fún. Kò sí ànábì Mẹ́kà, ọlọ́run sí ń di Ó sí ànábì ní Mẹ́kà, ó sí lọ wá gbòòrò tààrà. Ó gbà fún àbí ó gbà fún. Bàbá ó gbà sílé tó kó. Àkọ́kọ́ ni pé àfẹ́ ìjọ náà yóò yàtọ̀ yóò yàtọ̀ kan báyìí láàyè láàyè láàyè ẹlẹ́ẹ̀kejì ìkejì àsìkò yàtọ̀ àsìkò tá a fẹ́ ṣe tẹ̀síìrì ìjọ náà sínú òtún wa yàtọ̀ a bẹ̀rẹ̀ ní lẹ́mù. aago mọ́kànlá àárọ̀ ẹ̀dàkùn ẹni tó wá fáliyù bá léegi àlèkọ́ ibà òkò sọfẹ́ ní tí o. a sì parí ẹ̀ ní. aago mọ́kànlá bẹ̀rẹ̀ a sì parí ẹ̀ ní tù. ẹ eh, sàlékún aláfíà wọn bá wa. a máa gbàbẹ̀ lọ lé. a máa gbàbẹ̀ lọ náà lé wa. a máa ṣe à ń délé tán bí àbí sọ́gbà pé à. Ah. ẹ ní lọ tẹ̀sí lónìí ni. ọya yín lónìí. ọya yín o. ẹ máa kọ ya. ẹ máa sọ pé ya. ọya. ọya. nítorí ni pé orí ọlọ́run ti ya. orí ọlọ́run ti ya báyìí amínà abẹ́rọ̀. o ti kú o ti kú. o ti kú o ti kú. ọlọ́run mọ̀jẹ̀ gbẹ̀yìn lẹ́ẹ̀mí àbánilẹ̀ míì ó kú lè pé ààyè tuntun láti ṣẹ̀fí ọdún ọlọ́run kápá kámọ́ ìgbésẹ̀ sí ọdún yìí lọ sí ọdún tí ń bọ̀ lọ sáàyè míì àìnílẹ̀ o àìsínílẹ̀ o àìnílẹ̀ o àìnílẹ̀ ṣùgbọ́n lọ́n ti ní àmá àtilẹ̀ àtilẹ̀ àti kíkọ́ rẹ̀ àti tí wọ́n kọ́ bẹ́ẹ̀ kílọ́nà ọlọ́run bí ẹ ṣe jẹ́ nìyẹn lọ́ọ̀kan ìjọ ìmìlẹ̀ kàmí aago mọ́kànlá aago mọ́kànlá ní tẹ̀fisìrì ó bẹ̀rẹ̀ ọkọ̀ ọ̀tí sì máa kó èrò ńlá yẹn ọkọ̀ tí máa kérò ńlá òun àjùmọ̀ṣe àjùmọ̀ṣe yẹn àjọ nínà ni ìkan wà ní bẹ̀rẹ̀ ìkan wà ní bẹ̀rẹ̀ láti aago àbí lábìrán ní lábìrán láti aago bí aago mẹ́sàn-án ni ó jẹ báwọn ẹ máa gbọ́ yẹn náà ẹ máa gbọ́ yẹn aago àti iye ọkọ̀ yẹn tó máa jẹ́ àti iye ọkọ̀ tí ó máa jẹ́ láti máa rù wá lọ síbẹ̀ láti máa kó wa lọ́bẹ̀ dáadáa wọ́n kún kó àwọn èèyàn lọ bí nǹkan bí mi ah. ẹ wá ní mọ́tò ẹ̀ntọ́lọ́kọ̀ náà ẹ̀lọ́kadà ẹ̀ntọ́lọ́kọ̀ ọ̀kadà ẹ̀tọ́nimaruwa ẹ̀fẹ̀sẹ̀ jihadi ìjọ náà ẹ ma bá ní káwọn ẹlẹ́hàá wà ẹ bá ti káwọn àwọn èèyàn dán àwọn ẹ̀tún wá kó wọn bí ẹ bá kó wọn eripo gẹ̀gẹ̀ náà láàásì tó lọ́wọ́ fi pé òun gbà lẹ́rú rẹ̀ tó sọ pé gbà lẹ́rú rẹ̀ ọlọ́run jẹ́ àjọ̀dújọ́ náà o amina ìtawà fẹ́ sọ́mbẹ̀njọ́ náà bàbá ní ìtawà fẹ́ bá sọ́mbẹ̀njọ́ náà ọ̀rọ̀ ńlá kan mà ní o ọ̀rọ̀ pàtàkì ní o bàǹbà ní tẹ́fsìrì ìjọ náà bó la sí ní dàgbàléyà lọ́wọ́ bó ṣe ní dàgbà léyà lọ́wọ́ o. ọ̀nà wo la ní gbàlé dàgbàléyà lọ́wọ́ kí lọ́nà àbáyọ ẹ̀. kí lọ́nà àbáyọ tàfin dàgbàlé tí ọ̀dà lọ́wọ́. lọ́rọ̀ jọ́nà. olọ́rọ̀ jọ́nà o àwòrán wà sí ìjọ yẹn yóò wà mú àwòrán kan dání. bàbá ni yóò máa wọn àwòrán kan dání. ọlọ́run jẹ́ àjọ péjúṣe. àmín. lóko tí ọ̀dà méjì ò di a lọ́wọ́. àmín o. èyí tó da náà méjì ò di a lọ́wọ́. àmín na. yóò tó da ọ̀sẹ̀ lè mú fi jẹ́. àmín na. la hawla la quwwata illa láàrin ọdún ten to twenty náà ọ̀rọ̀ nípa amradul qulub bàbá làwọn sọ fún wa àwọn àìsàn ọkàn àti oògùn tá fi sí tí è lọ. bákan náà lọ́la ọ̀la yọmọ̀lẹ̀ art ọ̀la ọjọ́ sunday yìí a ní wàásí lákúfò wàásí ìtawàǹgbà lákúfò ní àbá ńlá ni ní ìlú ńlá ni ibi ìlú abínibí wa ìlú abínibí wa ìlú àkúfò nìbàdàn bí ní ìlú local government ní ìlú local government ní aago mẹ́wàá àárọ̀ eléyìí tí ọmọ jẹ́ àkórí ìbánisọ̀rọ̀ ń bẹ̀ ó náà ni pàtàkì irun kíkìlá òní sunday àkọ́kọ́ sunday àkọ́kọ́ ni nígbà wà ní ẹbí rere nínú Islam afa ustaz wa Nuruddin alamaliyekin abu abuyad abúlé abuyad na'am mm. ni wọ́n ṣe wá sí náà fún wa ẹbí rere ní islam ọlọ́run sí rọrùn fún wa o subhanaka la mọ̀ bí amúkìnnì sẹ́rọ̀ ńlá ilá ilẹ̀ tó ń sọ̀rọ̀ wà tó bìlẹ̀.